على مقصد وهو الذي نصر النبي محمدا وسينصر المتتابعين لأمله لا تقذفونا بالشذوذ فإننا سرنا على نهج بظلم بقول من شرع الشيء أفرجنا وعلى مقولته بكريم يا معشر الإخوات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 يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلي لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن الله ورسوله فقد فاز فوزا عظيما فإن أحسن الكلام كلام الله وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مدقاتها وكل مدقة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adọ́ọ̀pẹ́ fún ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá èyí tó ṣe pé òun ni ó pa wá láṣẹ tí a máa dúpẹ́ fún òun. Orin tó ga jù tí ọlọ́wọ́ bá tó ṣe fún èdè àti ẹ̀yìn. Òun náà jẹ́ mùsùlùmí máa ọlọ́wọ́ di tí ó ṣẹlẹ̀ sí ẹnì wá àbẹ̀lọ́wọ̀n kọ́lọ́n kó pa wá ẹni tí á jẹ́ mùsùlùmí kọ́lọ́wọ̀n kó ṣe wá ní ẹni àrìjánná pẹ̀lú sábàbí Islam adúpẹ́ pé ọlọ́run ọba ó fi wá ní ọ̀kan balẹ̀ ní agbègbè wa tí a wà yìí ọlọ́run kó sàlẹ̀ fún ìfọ̀kànbalẹ̀ fún wa ní agbègbè gbogbo ààyè tí ó sí ìfọ̀kànbalẹ̀ ọlọ́run bá fi ìfọ̀kànbalẹ̀ sílẹ̀. Dúpẹ́ bí ọlọ́run bá ó fún wa ní àlàáfíà, àlékún àlàáfíà ọlọ́run kò ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo àwọn tí ò ní àlàáfíà ọlọ́run fún wa ní àlàáfíà. Adúpẹ́ gbogbo àwọn orin tí ó kù ọlọ́run bá ṣe fún wa. Àwọn orin náà tí ọlọ́run ṣe ní káàkiri ìlú ọlọ́run ọlọ́run má ṣe ní àti ara má ṣe ní dáàbò máa yàpọ̀ ọlọ́run ọba àbẹ̀lọ́run kí ọlọ́run ọba ó sọ́dọ̀ ọ̀rọ̀ fún wa ìdánisọ̀rọ̀ ti di àsìkò yìí èmi tí máa máa bá wa sọ àtàwọn náà tí a máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ fún wa ní àpèrè ọ̀rọ̀ náà náà ibi tí a wà òun náà ni sórọ́tù oòrùn òrọ̀ ni ìgbẹ́gbòrùn òun náà ni ibi tí a wà ní àná ọlọ́wọ́ bá ọba sọ̀rọ̀ ní àyà 85 ọlọ́wọ́ bá ní ṣùgbọ́n ó pé àwọn tí wọ́n jẹ́ àwọn ènìyàn. Ọ̀yà kan ní àwọn olè ní kí àdá wà lè bí sáàdà bí ọkùnrin pọ̀. Ó ní ẹ̀yin èèyàn mi, ẹ máa pé òṣùwọ̀n tẹ́ǹtì skéèlì wọn, òṣùwọ̀n tẹ́ǹtì àwọn nǹkan tẹ́ gbé kalẹ̀ tẹ́ fi wọ́n. Ẹni pé ẹ̀ ń pè é kí Steve pẹ̀lú déédéé. ولا تبخسوا الناس أشياءهم ẹ má jẹ́ ẹni tí yóò máa ṣàbòsí àwọn èèyàn nípa àwọn nǹkan tó jẹ́ pé ẹ̀tọ́ àwọn èèyàn ni ẹ má máa jẹ́ wípé ẹ máa wá máa ṣàbòsí pẹ̀lú ẹ̀ bóyá ẹ ń fi àìdá sínú nǹkan tẹ́ fẹ́ fún wọn ni abẹ́ tó ń lè kù náà. Wàlá dáadáa Ẹ má ba ilẹ̀ ẹlẹ́, ẹ má bàjẹ́, ẹ má jẹ́ òbílẹ̀ jẹ́ lórí ilẹ̀. Bàkìyà tó ń lọ ní báyìí ìgbàgbọ́. Ìjọ́lọ́wọ́ bá bá bá jẹ́ èrè tẹ́yìn náà bá jẹ òun ló lóore fún yín. Díẹ̀ ni tẹ́ bá jẹ́ pé ẹni kọ́kọ́ ní ìgbàgbọ́. Ìgbàgbọ́ yẹn yóò jẹ́ kọ́ jẹ́ pé gbogbo èrè tẹ́ bá jẹ yóò máa jẹ́ ìtòrí orí mi ò máa sọ yín káàkiri ẹni tó ní kí n jíṣẹ́ fún yín ẹni tó jẹ́ wípé ọmọ bẹ́ẹ̀ ti rí òun náà lẹ́dọ́jẹ́ pé owó ti rí káàkiri. قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا Ó wá sọ pé ìwọ Ṣùháìbù, ṣé ìró rẹ tó ń kí tóun ni ó pa ọ́ láṣẹ nípa wípé káwa ò fi sílẹ̀ nǹkan tí àwọn bàbá wa tí wọ́n jọ sí. Àwọn aláfààlà bí àmúwárìnà àṣà. Àbóhùn náà ni ọjọ́ nǹkan tó kọ̀ fún wa ká máa ṣe níbi dúkìá wa nǹkan tó bá wù wá. إنك لأنت الحليم mẹ́ wípé ẹjọ́ ní sùúrù ni ọ́, ìdásí nǹkan tí ọ̀gá kàn ọ́. Ó tó lè tẹ̀sán fẹ́nìkan ọmọ ní sùúrù. Ọmọ bẹ́ẹ̀ a máa pé ẹni tó ní ìmọ̀nà lọ́dọ̀ ni ti máa fi hàn mọ́nà. Ó ṣe wá di wípé náà náà eléyìí tí a bá tẹ̀sí ìdè ní àná ọ̀tẹ̀sí tó wá tó أعوذ بالله من الشيطان الرجيم قال يا قوم أرأيتم من ربي ورزقني منه رزقا حسنا ولا أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكل توكلت وإليه أنيب ويا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم أن يصيبكم مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم هود أو قوم صالح وما قوم لوط منكم ببعيد واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود قالوا يا شعيب ما نفقه كثيرا عما تقولون وإنا لنراك فينا ضعيفا ولولا رهتك لرجعناك وما أنت علينا بعزيز Ọlọ́wọ̀ bá tí ọmọ ìjọ, ó ń sàlàyé fún wa lónìí nínú ṣúrọ́tù òòrùn Quran 11 aya 88 ọlọ́run ọgbà ó fẹ́ sọ fún wa nípa wípé àwọn ànábì ọlọ́run gbogbo tó kà wọn kò ju wípé bóòlù àwọn ìrẹ̀fọ́lọ́wọ́ bá rán wọn báwo ni wọ́n ti fẹ́ gbà ọ̀rọ̀ tí àwọn èèyàn ṣòháìbò tí wọ́n sọ sí wọ́n sọ̀rọ̀ lẹ́nu pé wọ́n ti ń ṣàwẹ́wà wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ ọ̀rọ̀ tí wọ́n wá sọ yìí ṣòháìbò ti ẹ̀ kàfí rárá ọ̀ka ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀ka òun tún bá dáwà àti ẹ̀kọ́ gbà lọ́dún. Nínú àwọn ànábí ọlọ́run ọba tó jẹ́ wípé ọlọ́run ọba mú ìka ẹ̀yà ọ̀rọ̀ rẹ̀ wá lọ́pọ̀lọpọ̀ omi àbíṣùwà ìbíjẹ́. Ó ti ẹ̀jẹ̀ wípé àdísì tó gbajúmọ̀ kan wà. Àdísì náà wọ́n ṣàfihàn sí Ibn Abbas wọ́n ní ibn abbas ó sọ wípé òjíṣẹ́ ọlọ́run ọba كان رسول الله صلى الله عليه وسلم إذا ذكر شعيبا كان أبي بكر داركو شعيب قال ذاك خطيب الأنبياء wípé òjíṣẹ́ ọlọ́run ọba a máa sọ wípé sọ̀rọ̀sọ̀rọ̀ ní nínú àwọn àmẹ́bí ọ̀nà ṣùgbọ́n àdísì ẹni tó gbà wá látọ̀lẹ̀ ní àbáàsì àjọ áàpù tó pọ̀ rẹ̀ jẹ́ àjọ áàpù yìí wá nìyí wọ́n jẹ́ kó yé wa wípé àwọn tí wọ́n máa wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ wípé tó pàdé ibn àbá olóhùn ọ̀pàdé ibn àbá sí tẹ́bá ti béèrè lọ́wọ́ yẹn báhùn tẹ́ni ẹbá tí wọ́n á sọ pé òun gba àdísì wà lọ́dọ̀ ìlú ẹni bẹ́ẹ̀ àní ìgbàwọ́ ni torí pé ń ti tọ́ òun ti wà láàrin wọn nìyẹn break of challenge òun náà ní wípé ṣé ìtọ́ya kó so pọ̀ mọ́ra wọn oṣù dé òun nìyẹn ẹ̀rọ jẹ́ pé yáyá abúlùkọ̀tọ́ ìṣọ̀gbọ́n àgbẹ̀ ṣúgbà àmọ́ sọ wípé yóò kérú àyẹ̀kún ọ̀dọ̀ ọ̀rá láti ẹ̀mùnà àbá kọ̀tù. ìmọ̀mù ṣúgbà ọ̀rọ̀gbẹ́ wọn máa ka fún wípé pọ̀pọ̀ sí bùkídọ̀ a ó pàdé ìmọ̀ àfà. sọ olóòpàá ló jẹ́ pé ọ̀rọ̀ yìí àyí bá pé ó fi rẹ̀. ṣùgbọ́n a rí wípé sọ̀rọ̀sọ̀rọ̀ òun náà ni ṣùgbọ́n kò ká ọ̀rọ̀ kí àwọn èèyàn sọ kò ká sí ó tún wá bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ yìí ya kọ́ mi ọ̀rọ̀ Ó ní ẹ̀yin èèyàn mi àrọ̀ àìtùn, mo sọ fún Afrika bá ti rí àrọ̀ àìtùn báyìí, ní gbogbo àrọ̀ àìtùn wọn, a ti rí ṣe àìtù lẹ́yìn ẹ̀. Èkúntù bá ti bá níbi àwọn ẹ̀sìn ìta àti tẹ̀síwájú. Òun náà ni pé àfìrú ọ̀nà àpá ọ̀nà ọ̀rọ̀ tí mo ẹ fún mi ní áńsà rẹ̀ sọ àfihàn ẹ̀yìn èèyàn mi ọ̀rọ̀ tí mo fẹ́ bá ní sọ yìí mo fẹ́ kẹ́ yíṣu ti dáadáa kẹ́ ẹ sọ̀rọ̀ yẹn lórí òní kẹ́límà kí ní ọ̀rọ̀ àrọ̀ ayé òní jẹ́rọ̀ à kankan nínú àwọn ọ̀rọ̀ àká ti mọ̀ ọ̀bẹ̀ àdéhùn àá mẹ́ta ọ̀rọ̀ àá èyí tó jẹ́ èyí tí yóò máa jẹ́ aláfojúrí tí ó máa túmọ̀ sí pé èèyàn fojú rí nǹkan. bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ kan wà èyí tí ó máa túmọ̀ sí pé èèyàn gba nǹkan yẹn wọlé ó àkẹ́kẹ́ ó mọ̀ pé ó rí bẹ́ẹ̀ ó gbà wọlé tọkàntọkàn. a sì ní ọ̀rọ̀ á pé èèyàn lánàá lójú oorun.

ìtẹ́nìgangan mọ̀ ní tí bá bẹ alábájínà tí aláhújàjé bájínà lórí àwọn evidence èyí tó jẹ́ pé ó kí ẹ̀ ẹgbẹ̀tẹ́ iná ti máa ń pé mọ̀ wà ń bẹ̀ ní rọ́bì tó jẹ́ wípé evidence yìí ó wá látọ̀dọ̀ ọlọ́run ọba ẹ̀yin gángan mọ̀ bẹ́ẹ̀ náà. Wàrùdàkọ̀ní mi ń wò ìjọ. Kọ́ ẹ̀yin gángan mọ̀ wípé èmi ọ̀bá yín lu nǹkan bì. Èmi ọ̀bá yín bí kí ni ó òṣùwọ̀n kù. Mi ìbá yín ṣe kankan bẹ̀. Ọlọ́run ọba ti ṣe kí ni o, ó ṣe áṣìkì fún mi. Rìskọ́n àṣìkì. Àwọn kan ní Asana ń ṣe Rìskọ́n kẹ̀sí Iran pé ó ṣe ásìtì tó pọ̀ kéjì náà ẹ̀nà pé ọlọ́run fún èmi náà ní ásìtì ìsìn bá yín ṣe nǹkan tẹ̀sí èyí ti wò wípé ká dí òṣùwọ̀n kù ká ṣàbòsí ẹ̀tọ́ àwọn ènìyàn ó lè èèyàn ti lè lọ́lá lóòótọ́ ọlọ́run fẹ́ yín náà ní kí ni o ọ̀la ń ṣùgbọ́n ọ ọlọ́run ọba ṣe gbémi náà rọ̀dákọ́ ní ọlọ́run ọba náà provide gbémi náà mínímù látọ̀dọ̀ rẹ̀ rìsì kan àrísìkì tó jẹ́ àṣànà tó jẹ́ àlàáyé lẹ́yìn náà máa fẹ́ gbàgbé ọlọ́run. وما أريد أن أضايقكم إلى ما ọwá ní ẹ̀hán wà máa sínú ọ̀rọ̀ orí ìlú àìwọ̀ nípapọ̀ ìlànà ọwá ní èmi wá ní wà máa fòrí ìlú àìwọ̀ nípapọ̀ wà máa fòrí ìlú Kùkọ̀ọ̀lífàkún إلى ما أنا آكل أنت gbọ́dọ̀ yìí ìtumọ̀ rẹ̀ òun náà ni wípé nítumọ̀ tí tí n bá dẹ̀ sọ wípé kẹ́ ẹ ṣe nǹkan èmi ọlọ́run máa ṣe nǹkan ní ti bá ní kẹ́ ẹ ṣe láàyò kọ́ ní tukọ́ òní kò ní tako ọ̀rọ̀ ọ̀rọ̀ mi náà ò sì ní tako kó ìfẹ́ ẹ̀mí tó tọ́lọ́bẹ̀ sọ fún wa ní. ní èdè lábáwá ní báwọn ti mọ́ nínú kẹ́lìmọ̀ yẹn nìyẹn òun náà ní wípé ọ̀nà méjì náà máa ń gbà á nù ní ọ̀nà lóòrùn ìlà pẹ̀lú ìlà lọ́wọ́ mẹ́rin. Ẹgbẹ́ ìlà máa àmì ààkún áníkù. Yẹni wípé èmi o, ẹ̀yin gangan, òun ni kún tó wà mẹ́rin, ẹ̀yin gangan. Ẹjọ́ bá ní kún tó wà mẹ́rin, òun ni wípé ẹ̀yin o, wà máa kù rí idú àkùkọ̀ yìí Mi ò takò yìí an òkò nífàkùn ní ọ̀fẹ́ takò yìí ìlàmà àmì àkún kó jẹ́ igbé àtakò èmi ọ máa ṣe nǹkan tí mo kọ̀ pọ̀ fún yín pé kẹ́ ẹ mọ́ ṣe kí ni ọ ẹ̀yin ọ̀wà á fi ilẹ̀ ẹ̀yin ò ní ṣe. ṣàbí olóńgbè wọn ẹnikẹ́ni ti ṣe àìkú olóńgbè wọn àkéde tí mo bẹ́ẹ̀ ṣe ní ìsìnà èdè pé bóyá kí ni ọ noha nípa èmi mo fẹ́ takò yìí nítorí wọn fẹ́ takò yìí tẹ́bi fẹ́ lọ sí olùfẹ́ takò yìí ni pé ní tí mo ní kẹ́ ẹ má ṣe yẹn èmi fẹ́ máa ṣe kí ni ọ èmi fẹ́ máa ṣe ní tí mo ní kẹ́ ẹ má ṣe èmi fẹ́ máa ṣe kí ni ọ èmi fẹ́ máa ṣe rògbé ní sílá èmi fẹ́ máa ṣe kọ́ wá jẹ́ pé kí ni o kẹ́yìn ó lè bá a lé fi ilẹ̀ èmi wọ́n ń pè yí pé ẹ̀mọ́jì kó ń bójú ẹ̀mọ́jì abọ́ nídìí o wẹ̀bọ̀ kílẹ̀ ní tonight ẹ̀mọ́ ṣe bẹ́ẹ̀ o ẹ̀mọ́ ṣe bẹ́ẹ̀ o tẹ́yìn ọba ti ṣe bẹ́ẹ̀ mọ́ èmi ọ̀ àwọn ẹni kí ni o èmi ọ̀ wà á máa ṣe bẹ́ẹ̀ owó òṣè ni ó fi lè máa bọ̀ sí wẹ̀bọ̀ kílẹ̀ ní ọba ẹni jù ẹni tó gbọ́dọ̀ pé ìjọba ṣe kọ́ ni ẹ̀ ẹgbẹ́ mọ̀ òun lé ní kóbi kan èmi wá fẹ́ máa ṣe kó lè bá a pé ẹ gbàgbọ́lọ́wọ́ lè nínú ẹ̀rẹ̀ mọ̀ wípé gbogbo bí tẹ́mi ń gbà rí owó ti tèmi tí mò ń gbà rí ọlá ti tèmi tí gbogbo tí rí o kìlọ̀ ọ̀nà kíni ọ ọ̀nà ẹ sì mọ̀ wípé jẹ́rẹ̀ṣẹ̀ wípé tí omi ní kẹ́ kúrò níbi tẹ́ǹṣe òní pé kébì ó lè lo opportunity yẹn pé ah ẹ ti ń jèrè jù ẹ ti ń rí ọlá jù ẹ ti ń rí owó jù so tí bá ní kẹ́ kúrò bẹ́ẹ̀ kí pè ní yẹn tẹ́ bá ní kúrò bẹ́ẹ̀ èmi ó kẹ́ opportunity yẹn lápẹ́sẹ̀ kí ló ẹ̀yin gbọ́ mọ̀ pé kéèkì bẹ́ẹ̀. So ní èdè lágbàbáwá ìtumọ̀ nǹkan tó ń sọ kò tẹ̀ tá mọ́ fún àwọn tá bá jẹ́ a jẹ́ tó a sọ ọ̀bá mu kí ọ̀rọ̀ ẹnu wa kó máa yàtọ̀ wa àwa náà gbọ́dọ̀ gbìyànjú ọ̀rọ̀ tá a bá ń sọ ó gbọ́dọ̀ mú sí déédéé ní àtàmùrú náà náà sábì wàtàlùsáwò náà àrùn ìsàbò wọ́n á tún tẹ̀lé lónà síta abala àtàmùrú. Bóò lẹ́ẹ̀tì máa pàwọn èèyàn láti ẹ̀ pẹ̀lú dáadáa. Èyí tẹ́ wá ń pàwọn èèyàn láti ẹ̀ pẹ̀lú dáadáa. Ẹ wà gbàgbé ara yìí. Kódà, ìyẹn ló fi jẹ́ wípé nǹkan tí ò dáa ni nǹkan tí ò dáa ni àdìsí méjì ń bẹ àdìsí ìsáàmà tó ń lẹ́yìn nínú Bukhari àti Muslim ó fi jẹ́ múlẹ̀ wípé irú àwọn tó bá rí báyìí tó bá ní jọ́gbé ìdàkì àmà wọ́n kò wọ́n wá ní jọ́gbé ìdàkì àmà ìfún wa yọ jáde lọ́rùn ọmọ gbogbo ara wọn tí ó bọ̀ nínú rẹ̀ ìtọ́jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ àwọn èrò náà nígbàtà bá rí inú náà ó tọ́wà pèsè wọ́n wà dámà ní ayé wípé aláṣàkún tàtà àmúrù náà wọ́tẹ̀ni àánà àdìsí nígbà tó ń pa wá láṣẹ tó ká máa ṣe dáadáa wọ́n lọ léwa kúrò níbi nǹkan tí ọ̀gá tó wà ní bẹ́ẹ̀ ni ọ̀yà kúrò kúrò tó àmọ̀ tó kún ìpèlè wàlà àkíkù èmi ni mo ń fayé láti pé kẹ́ ẹ ṣe dáadáa wà á ní arákùn ànìlùmọ́ kárí wà á èmi ni mo ní ẹ má ṣe àwọn kankan èyí sì ṣe tó ọ̀dà abẹ́ ọ̀jẹ̀ ìpè yìí ìná ọmọ sọ pé káwọn èèyàn ṣe nǹkan àbí wọ́n fẹ́ gẹ ọfẹ́ benefit látara kíní ẹ̀ pé ah, ẹ ṣe kíní yìí tó pé kí wọ́n má ṣe lọ́dà ẹ má ṣe kíní yìí olùsí tí wọ́n ṣe òun náà ní ọjà. Àdíkì àmì ìṣọ́lọ́ ọba nígbà tó kún sọ́nà lọ, ó ní òun lé àwọn èèyàn kan tó kọ̀rọ̀ ló ṣe bá àbùkù. Ète wọn wọ́n ń gbé ìgbàgbọ́ rí wọ́n fi sí ṣọ́ọ̀ṣì dé ète wọn sí ṣọ́ọ̀ṣì ìlànà ìpè náà. Sọ ìlànà wọn fi tún ìṣọ́ọ̀ṣì wọn fi ń gé lámà kúrò lọ́bí rọ́jà gbogbo ògbàtà bá ti ń gbé ká ọláìkẹ̀ yọ máa para olóòwà sọ fún jíbìrì ń pé àwòlà rẹ lẹ́yìn wọn ni àwòlà yí ìgbọ̀bá àwọn ni wọ́n máa ṣe kútú bá àwọn ni wọ́n máa bá wọn èèyàn sọ̀rọ̀ nínú òjò rẹ̀ sọ̀rọ̀ kárú náà sábẹ̀ ìdíkúrú wà yàn fàwọn yẹ kí ló náà ti ká bá àpàrà àyà tí wọn lè ṣe làákàyè ni tí wọn fi ń pa àwọn yàrá ṣẹfẹ fún ọmọ ṣe dáadáa tí wọn á gbàgbé ẹ̀mí ara wọn ọlọmọ ṣe àwọn ẹni tó gbàgbé ẹ̀mí ara wọn wọn ti wá ní ẹni tí ó gbàgbé ẹ̀mí ara wọn tó lọ́sọ̀rọ̀ abẹ́ òun náà yìí ń gbé ọ̀dá téèyàn gbà ní ẹ̀mí ara wọn ṣùgbọ́n ìjọ́ǹpì tí mo yẹ òun náà ní wípé ṣòháìbù sọ fún wa wípé èmi ò sí lẹ́ẹ̀ni tó jẹ́ wípé mo fẹ́ pè yí pé kẹ́ ẹ fi nǹkan lẹ̀ ó lè bá jẹ́ pé nǹkan tẹ́ ẹ fi lẹ̀ yẹ èmi ọ̀wà lọ mọ̀ sí ó lè bá jẹ́ àwọn tó ọlọ́dọ̀ abẹ́ àfihàn náà. إن أريد إلا الإصلاح أضعت ẹ̀yìn tí òjò mọ̀ wípé níbi wùrí ìdù sọ ìdílàní ìsìlá ẹ̀rẹ̀gbọ́n láti ṣẹlẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ká wípé abúlẹ́kùn mọ̀síwòrì ọ̀rọ̀ tá a kà sẹ́yìn òbí sẹ́yìn abúlẹ́kùn mọ̀síwòrì ó fi ọ̀rọ̀ wípé wà máa wù ìdú àkókà nígbà kan ìlànà àmì àkún àdùn nínú tó yẹ pé òun ka kùránì dáadáa ọkùnrin ẹni ó mú yàkú ó máa ka kùránì dáadáa ó wá bá bẹ́ẹ̀ mọ̀sọ́wọ́ wípé wọ́n sọ wípé òṣèpè fún obìnrin ló bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ lè jọ ní àwọn obìnrin tó bá yà tàtú sára òṣèpè fún wọn àwọn obìnrin tó ń fi orúnkún òṣèpè fún wọn àwọn obìnrin tó ń lẹ́nu ojú òṣèpè fún wọn àwọn obìnrin tó ń lọ fi èyí tí wọ́n wá ìdí òun tẹ́ pé fún wọn kí wọ́n lọ sí nínú kùránì lọ́wọ́ mú jáde nínú kùránì òun sọ fún pé òun ọmọ aṣẹ́pẹ̀ bẹ́ẹ̀ nìkan àyàfi ẹni tó jẹ́ wípé ànábì ṣépè yìí òun á ní pé olóde wà nínú kùránì olóde kàkà lábẹ́rẹ́ òun gbé sáré owó orí o oríṣi ọba kà Dọ́gbọ̀n rẹ̀ gbé ọ̀rọ̀ yẹn odidi ní ọ̀wà ní Kùránì, ọwà kàbí pé wà máa àtà kúmọ̀ rọ̀súrù wà máa na àkùmọ̀ àníkú. Tánàbí bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ ìjọ púpọ̀, tánàbí sílá káwọn kan sí inú wọn ọgbọgbọ káwọn kan ní àwọn ìyàwó rẹ̀ ní ṣe ìtẹ̀tọ́ sọ́dún abẹ́nu ọ̀sùn ìwà ni ẹ̀wọ̀n ní ìlú ẹ̀rọ bá mú ẹ̀ tí bá ń sí nínú ọwọ́ jáde ọwọ́ àwọlé ọwọ́ ajáde ọwọ́ nílé àbẹ̀rẹ̀ kankan lọ́wọ́ tí ó jẹ́ ilé ìfọ̀ọ́sí

sọ látara bẹ́ẹ̀ torí pọ̀lú àyà yẹn òun náà fi ẹ̀jẹ̀ sí àtúnṣe ṣe àtúnṣe nínú àwọn ìwà nínú ìwà àyà mi náà ìwà àyà kò kọ́yà fún sí olùwẹ̀ sí àyà mi. náà. ìrìnrìndò ìlà ìlà ó ní ìrìnrìndò ìlà ìsìlá ẹ̀yìn gán gbà wípé mi kò sí benefit mo fẹ́ di gbogbo mẹ́nu ẹ̀rọ kí n lálẹ́ ìṣúná mo fẹ́ tó ní sí mo fẹ́ kẹ́ ẹ dáa níwájú ọlọ́run ó ṣàlàyé fún wa wípé òun fẹ́ kí wọ́n dáa ní pẹ̀lú wáàtí tóun ṣe fún wa pẹ̀lú pèpè tóun pè wáyẹ ó ní mò ń gbìyànjú lọ́gbọ́n ní mọ́sítàfà ó ní so màdúndú àfẹ̀kí ìdáàní lópin ìgbà tí mo bá sì lágbára ni òfin ti bẹ́ẹ̀ lópin ìgbà tí mo bá sì lágbára mi ò ní sẹ́ni mo fẹ́ ṣe ìwé kìíní ọ kí n máa wá bóòlẹ̀ ti dá bóòlẹ̀ ti dá ẹni jẹ́ mọ̀ pé bóòlẹ̀ ti dá ni mo máa kò sí fẹ́ẹ́ ní ìkẹ́kẹ́ tí mo fẹ́ jẹ́ mẹ́ olóṣèlú àìfún ẹ̀ kíyèsí ó tún bá wọn sọ̀rọ̀ pé wà máa ta òbí kí bọ́rọ̀ ti tèmi ṣe tèmi yìí tí mò ń tẹ̀lé tọ́lọ́run ọba nítorí kí n máa ṣe tí mò ń ṣe nítorí kí n fi ilẹ̀ tí mò ń fi ilẹ̀ lẹ̀ kò sí tó jẹ́ kí kò jẹ́ ẹ̀mí ó rọrùn ìlà àbìlà ọlọ́run ni ó ràn mí lọ́wọ́ tó ti pa. èmi gáàmà pé mi ìlé dámọ̀nà mi ìlé dáṣe nǹkan ká ọlọ́run nìkan ó kí ló ó yẹ náà gẹ́gẹ́ mo ti lè ẹgbẹ́ ìbáyín lu kan ìbáyín ṣe kankan títí náà ti lòó lọ́wọ́ tí ìbáyín dá sí gbogbo ẹ̀ máa ń mo ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà lè mọ̀ bẹ́ẹ̀ kò sí tó ní kí n ní ìgbé kí ni ọlọ́run náà lọ́ọ́ náà ti lọ. ìgbọ́dọ̀ máa gbé kọ́ máa jẹ àwọn tó ti sọ wájú yẹn ó tún fi ìbánisọ̀rọ̀ yẹn tún fi pè wá láti ìdáyà ọ̀wọ́ ọlọ́run ló wà ọlọ́run náà ló tóbi jẹ́ pé ìsìláàmù lè wá lọ́dọ̀ ọ̀yìn pẹ̀kẹ́ ẹ̀ẹ́dì lẹ́yìn wá jẹ́ lọ́dọ̀ pé wúwà bàjẹ́ ọlọ́run fi ṣe kò fẹ́ràn náà. ààrẹ ìní táwọn sẹ́rẹ̀ tó wá ilé ìròyìn. torí ẹ̀ ló jẹ́ pé ọlọ́run ọba ìní ààrẹ ìní táwọn gàdù olùmọ̀gbára ní ní ọ̀gbára lé ìtẹ̀ka sọ ní gbogbo ṣe sí ìní pátá yẹn òun ni mọ̀gbára rẹ̀ wáyé ìlẹ̀ ìlú gbogbo àlámọ̀rí ni mo máa ń tẹ́rí lọ sọ́dọ̀ rẹ̀ fi kú ní ìlú òun ṣàfihàn rẹ̀ sọ́dọ̀ ọ̀nà táwọn náà máa ní àtàwà fún àwọn ní gbogbo ọba sọ̀rọ̀ káàkiri máa ní àlejò náà bá tú ìlànà ìdí kú ní ìlú ẹni bá ní ìnáàbà yìí lọ́wọ́ bí kí ọ̀dọ́ lọ́dọ̀ máa tàbí ogun àlámọ̀rí àti wàhálà agbọ̀rọ̀ mọ́sùn nímọ̀ àti nímọ̀ tó ẹ̀wọ̀n tí láwá kí ó lọ sọ àwa jìnà bàjẹ́ bàjẹ́ àwọn tó wà jìnà jìnà lọ́wọ́ àtẹ́kọ́ náà wò fún ọ ọlọ́ba ni máa ń tẹ́tí ní ọkọ náà wà ní máa fún yẹn nílò abẹ́ kì í ti bọ́ ọmọṣẹ́ kì í bọ́ ọgbọ́n ọ̀dọ́ náà ni mùsùlùmí máa ń padà ara ẹ̀kọ́ táwa náà ní ìyẹn lọ́dọ̀ àdúgbò náà padà. nítorí rẹ̀ kí láǹfààní tá a ṣe nínú eh, àyà yìí òun náà ní wípé àríwípé àrísíkú àti àsàmì àrísíkú àti àsàmì àti ìtọ́jà òun ló jẹ ọmọ ènìyàn kọ máa wá ẹ̀dá sì ti tí òní ní kí ni ó àrọ́ọ̀mù nínú òun lọ dá tọmọ èèyàn máa wá wọn náà lè máa fọwọ́ gbáyà bí àlà ámdùlìlà ìdí mọ̀ ń jẹ tí mo mú ọlọ́mọ bá ní ọmọ bí a ní òfin ẹ̀jú bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ń jẹ̀bi pé ní tá a bá ń jẹ tá a bá ń mú ká má bẹ̀rẹ̀ kí bóòlù ti máa mọ́ ọlọ́mọdé àti ọlọ́mọdé kọ̀ọ̀kan wà lára gẹ́gẹ́ arí náà ni pé aburú ń bẹ níbi kéèyàn máa sọ fún yàn pé ẹ fi nǹkan lẹ̀ ẹ má ṣe dìnnà ẹ má mú sí gbọ́dọ̀ má ṣe dìnnà gbọ́dọ̀ kọ́ má mú sí gbọ́dọ̀ gbogbo tó bá ní káwọn èèyàn wọ́n ṣe tó bá aburú ti ní bẹ́ẹ̀ fẹ́ o káwọn kí ni ọ̀rọ̀ ìwọ́n lọ́wọ́ àmà ṣe kánà ọkọ̀ọ̀kọ̀rin ó ní látẹ́ni àwọn fúlù kí wàtá kí ìsìláàmù. látẹ́ni àwọn fúlù kí wàtá kí ìsìláàmù. àrùn عليك إذا فعلت عظيم عار عليك إذا فعلت عظيم ولكن يا الخلق مما جاء ẹni tí yóò ní ẹmọ́ ṣe wàkan wàkan fi nìtìlá ọwá sílẹ̀ ààrùn àlẹ́ ìkà àìdá tó tóbi nílé ọlórí ìdáàfà àìdá àmàlẹ́yẹ lórí sọ pé wàlẹ̀ irú tẹ̀kí yé ìyàmùrú náà tàbí ìtòkọ̀. wàlẹ̀ irú tàbí ìyàmùrú náà tàbí ìtòkọ̀. tọ́bí ibú tọ́bí ibú yùdá wí ìnà

dókítà ọ̀fẹ́ máa fẹ́ dókítà ọ̀fẹ́ tọ́jú àwọn èèyàn wá wà máa rí ìgò gẹ́gẹ́ ààrẹ ti pè ìlú ààrẹ rẹ̀ tọ́jú oúnjẹ tó ń náà kò sílẹ̀ ìtọ́jú ọlọ́mọdé wà mẹ́rin sọ́lọ́tà wà fẹ́ káwọn ọmọ jẹ kàn nínú àwọn tí wọ́n máa ṣe báyìí. náà ọmọ agbọ́dọ̀ wọn gbìyànjú iṣẹ́ lọ́wọ́ gbé lẹ́nu kọ̀ọ̀kan lọ́wọ́ ni bó o láti tún ẹnì kejì wa ṣe bá a ti lágbára wọn máa tún àwọn bá a bá ti lágbára wọn tó bá ti rí opportunity láti tún yẹn sí tó mọ̀ pé yóò lè gbọ́ tó ọpẹ́ wí má gbà má dákẹ́ má dákẹ́ tó lo àǹfààní ẹ tàbí fi tún ṣe ọgbọ́n wa ti la gbé pé báyìí máa ń gbé ìrànlágbára láti tún o ẹgbẹ́ wọn náà yàn bàjẹ́ bàjẹ́ tó wà lọ fẹ́ tún yẹn sí <laughs> ọgbọ́ra ọtún gbọ́dọ̀ níbẹ̀ ọ̀rọ̀ àdákẹ́ ni lọ́jọ́ wá já opportunity sì ni o tó o lè lo opportunity yẹn fún opportunity yẹn pé gbàgbára rẹ bá ti mọ máa gbìyànjú àti tó gbìyànjú àwọn èèyàn. nígbà yẹn ni kọ̀ọ̀kan ọlọ́run ni máa ń fi ìyàn mọ́nà ìmọ̀nà ká máa gbà pé ọ̀dọ̀ ọlọ́run lọ àti gbogbo nǹkan pátá yẹn ọ̀dọ̀ ọlọ́run lọ. ká lè máa ní àtàwọn kólówà ìgbìmọ̀ àbá lọ́sọ̀dọ̀ ọlọ́run ìkúnlé ya nínú gbogbo àlámà ìjábálẹ̀ nílé ìfìdí ayá ìmọ̀ ìmọ̀ ni èèyàn ti ní ìmọ̀ ni kéèyàn ọmọ ìjọ rẹ̀ yàn lójú kéèyàn ọmọ rẹ̀ rẹ̀ yàn kéèyàn ọmọ gbogbo nǹkan bá dáyà ọ̀dọ̀ ọ̀rọ̀ sábì ní ẹ̀sìn ìmọ̀ ni ẹ̀sìn tóbi ìjà ọ̀rọ̀ ìjẹ̀lẹ̀ ká má àrí ìbá ìṣlúfù kàlá ní lọ́dọ̀ ṣùhà ìbò bó ti yọ́rọ̀ yẹn wá sọ pé kẹ́gbà tó lóun ní àrọ̀ àìsí ìtìmá sọ ìtumẹ̀ náà ní pé àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí èyí náà mọ̀ kó dòdò tí ó sì kí lè fẹ́ sọ sí tí ó sì fi ìpẹ̀tẹ̀ fẹ́ sọ sí ju pé kí ẹ sọ pé kò dòdò ó lè sọ fún mi parí ẹ̀ ìgbé náà ọlọ́run ló mímọ́ náà òṣìṣẹ́ ọ̀rọ̀ kan náà ọ̀rọ̀ fi àwọn náà mọ̀ náà náà kọ́nà kó sáré fún mọ̀lẹ́ Wàyà kọ́ bí láàyè ní ìgbà náà kò ṣùgbọ́n fi sí. Lẹ́yìn wá gbà náà, ṣùháìdù àlẹ́ sọ́lọ́dọ̀ Ó tún pe àwọn èèyàn rẹ̀ lẹ́yìn ìgbà náà. Ó tún pè wọ́n. Ó tún bẹ̀ wọ́n ọwá ní láyé jìrìmáńdà ṣìkọ́ọ̀kì láyé jìrìmáńdà àwọn àpá àwá ní kí wọ́n ní járọmà síbẹ̀ ìtumẹ̀ ní pé kí nǹkan kó àpẹ́tì ọwá ní ṣìkọ́ọ̀kì torí pé ẹfẹ́ bẹ́ni sọ̀tá ṣìkọ́ọ̀kì ah, mẹ́ta fàtímẹ́ àwọn tó ṣáájú lọ wọ́n ní ẹ fẹ́ bá mi ṣọ̀tá ẹ fẹ́ takò mi ẹ fẹ́ kórìíra mi ẹ fẹ́ gba tí mo mú wá ẹgbẹ́ ìrìnà ẹgbẹ́ kù mo bẹ̀ yín ní ẹ mọ̀jẹ̀ ó gbé yín ẹ mọ̀jẹ̀ kó gbé yín sọ ìlà ẹ mọ̀jẹ̀ kó gbé yín wọ́n ti parẹ́ àlá tẹ́rìtìlì yín máa nìdí àlá kẹrìntìlẹ̀ ìmánìjì ọ̀rọ̀ èyí tí wọ́n wà ó ẹgbẹ́jì ó gbé yín lórí ike ẹ sọ pé ẹ̀rí nígbàgbọ́ sí mi ẹ̀rí gba tí mo mú wá ẹ̀rí ìgbàgbọ́ ẹgbẹ́jì ó gbé yín lọ́bẹ̀ lẹ́bí ọba mọ ọ̀rọ̀ sọ àbí ìṣesí rẹ̀ láìkí ẹ̀ àbí gangan ẹgbẹ́jì ìlú ẹgbàgbé lẹ́nu ẹ bá mú dáwà wá báyàn èèyàn fi jẹ́ tó mú dáàwà báyàn kéyò torí ẹ̀ mẹ́gbà ẹbá gbódòdó wá kéwà torí ẹ̀ pé òní gbódòdó nígbà pé mo kórìíra alágbájá ni mi ò fi nígbà òdodo kọ̀dá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sọnù bẹ́ẹ̀ ní ọdún ṣáájú lọ nítorí tó wọ́n gbà gbé mo kórìíra alágbájá torí ẹ̀ mi ò ní ìgbà ìtòmúwa sọ àbọ̀rọ̀ jẹ́rẹ́ abúlà hábì ọwà bẹ́ẹ̀ àbújáàlì àmẹ́jọ abẹ́ ìkórìíra lásán onídẹ́gẹ́dẹ́ ọ̀dùn wọn ni tí wọ́n fi gbà fáwọn ìṣẹ̀sọ̀lá tí wọ́n fi jẹ́ tọ́pa ọwọ́ ni ẹ má jẹ́ kí ìkórìíra tẹ̀lé sí ìbámisọ̀tá ìmọ̀fẹ́ ṣe bí àgbákẹ́ ẹ má jẹ́ ó lọ gbé yín títí kéèké sọ pé ẹ̀ẹ̀ni ní mánì tí ni ìlà áyìn sí bàtí kéèkì wá ṣe títítítítítítítítí áyìn sí bàkún kéèkì wá ṣe títítítítí áyìn sí bàkún Ìbàkún lọ́rẹ́ tí ó máa àtọ́ ọ̀gbà ọ̀gbà lóòrùn tí ó fi wá lọ ṣẹlẹ̀ sí tí ó fi wá lọ kàn yìí nítorí máa àsọ̀ọ̀bá kọ̀ọ̀mọ̀ irú gẹ́gọ́ ṣẹlẹ̀ sáwọn èèyàn núhù bọ́rọ̀ yìí ẹ̀yìn náà jẹ́ ti gbọ́ tàn ẹ̀tì máa ń pa rẹ̀ pa omi lọ tí wọ́n omi mọ́rọ̀ yìí èèyàn mi ẹgbẹ́jẹ kọ́yẹ gbọ́rọ̀ tí náà wà ní kí ni o lọ́wọ́ àdébẹ̀. Ìṣẹ̀lẹ̀ sí ní o irú nǹkan tó fi jẹ́ ìṣẹ̀lẹ̀ sí àwọ́wọ́ ọ̀hún gbẹ̀dọ̀. Àwọn èèyàn núhù náà. Àdébẹ̀ṣẹ̀lẹ̀ sí àwọn. Àwọn kí ni o? Àwọn ọkọ̀ òun sọ́ọ́lẹ̀. Àbí àwọn èèyàn sọ́ọ́lì. Ìlàtí máa jọ́ka láìpẹ́ abẹ́ ẹ̀kọ́ ni sọ̀tìtàdì bẹ̀rẹ̀ tẹ̀sí lọ́dún inú àwùkọ́ ọmọ sọ̀rọ̀ àìwọ́ lọ́ba ti pa wọn lẹ́yìn kìí sí àyè tó jìnà sí nítorí pé ibẹ̀ yẹn náà jìnà sí láti sọ pé àwọn náà wà tó fi jìnà sílẹ̀ lágbára bìjàmọ́ nígbà ìdé kìí ṣe kí ni ó jàmọ́ tó ṣe kí ni ó tó jìnà sí kìí làwọn tó jìnà sí kìí làwọn tó jìnà sí látara bẹ́ẹ̀ ó ti ṣe fún wọn pé àwọn èèyàn lùtù náà tá a sọ pé ọlọ́run bá pa wọn rẹ́ ọlọ́run ní ìwàjẹ́ abúlá ìlà àálíyà àádá àwọn kí lọ́rọ̀ ìdẹ fún wa ó gbé wa ní òkè sábà ojòjú wọn ní látòkè sábà ó yẹ tó rọ́jì oko ojú rẹ̀ náà so gbogbo àwọn eléyìí tẹ́yìn náà ti mọ̀ kan rẹ̀ ó ṣàlàyé olùsọ́wà òfin pé téèyàn bá ti mọ̀ kankan téèyàn dẹ̀ mọ̀ bó ti rí ó yẹ kéèyàn lè gbà wá àti pẹ̀lú a bá ń jàdí ká púpọ̀ ẹ má jẹ́ kí àìní gbàgbọ́ yìí <laughs> kó dé bí kí ni o àrùn ẹ gbàgbé pé ẹ o ẹgbàgbé eléyìí oòrùn ẹ mọ́jọ débi tàwọn tó ṣáájú lọ ẹgbẹ́ mọ́jọ débi tàwọn tó ṣáájú lọ náà ni kọ́nà kó sàánú náà kí náà bá ní dáa ṣe nínú òun náà ni wípé ṣe àrídọ́rùn ní gbogbo wàlẹ̀ àdáwà tí ìrọ̀lẹ́ róòlù tí ìkórira máa ń pílé ìjọta máa ń pílé ìtòlùfẹ́ a máa ń pílé róòlù níbi kéèyàn fi máa jòlò ló padà àwọn akẹ́kọ̀ọ́ bá ṣẹlẹ̀ ti àánú ká máa gbà wá àti pẹ̀lú ìjọba ti gbà wájú táàrí wípé àwọn ilé ìwọ̀n fi ó ọwọ́ tí àwọn bá ní kẹ́kọ̀ọ́ àwọn tàbí gbọ́ wà sí náà nù kálíbà máa wọ́n tó ti ṣáájú lọ kálíbà àgbáwá àti pẹ̀lẹ́ káàrùn ní bàálù tọ́ káwọn tó tóbi ọlọ́run náà kẹta sàǹfààní jìnnì òtòkè ọlọ́run kó tó tó lọ ọlọ́run bá parun àwọn tí ń takùtọ ọlọ́run ti parun ọlọ́run bá ọlọ́run lókùnrin tilẹ̀ ààrùn ثم نسكنه الآن فكذلك نفعل Aláàrin àwọn alágbàwọ́ tó dájú làwọn tó ń tẹ̀lé wọn náà wà náà lágbàwọ́ rẹ̀. Ó pẹ́ bá ti dẹ́kùn jìdì wọn náà bá ti mọ́jẹ gídé ó. Bá ti mọ́jẹ. Ọ̀tọ́ra rẹ̀. Ọlọ́ntóbi ọgbà ọlọ́ntóbi ó. Ó lè pààyàn rẹ̀ léyọ kọ̀ọ̀kan. Ó sì lè pààyàn rẹ̀ ní kíní ọ lápapọ̀. Ìgbàgbọ́ òsì ní ìṣẹ̀lẹ̀. Ayé ó sì máa di ayé <laughs> wọ́n ní kó protest olóòtú lọ sí àyè àti ní máa protest mọ́rọ́ bẹ́ protest lọ sí òkú sẹ́mà lọ sí àkàsọ̀wọ́n olóòtú protest wọ́n lọ lábújá àdúgbò afẹ́ sí àwọn èèyàn ṣùháìb àti pé táìmù wọn ò jìnà sí àwọn èèyàn lóòótọ́ ààyè wọn ò sì jìnà sí àwọn èèyàn lóòótọ́ pẹ̀lú àyà tí àkàfùn ìjẹba ti rí bẹ́ẹ̀ Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga, ó ti sọ fún wa ìgbé ṣọ̀há ìlú alẹ́sọ̀lọ́sọ̀ sára ó tún ṣe báwọn tó kù náà fi máa ń ṣe oníwà tẹ̀síwò rọ̀pọ̀tà gbogbo tẹ́ ti ń ṣe é bọ̀ látẹ̀yìn wáyìí kí n ti rẹ̀ gẹ́yàn ọmọ ìbánu fi ọ̀nà ẹjọ́ sì pọ̀ náà ẹ̀fà àwọn tẹ́ ẹ̀sìn tí ọ̀dà alẹ̀ ẹ̀ẹ̀kan náà rẹ̀ kéèyàn gbà kéèyàn wá máa bá lọ ọ̀rọ̀ kẹ máa bá lọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí àwọn tẹ́lẹ̀ tó bá lọ lọ́rùn yìí bí ìgbà tẹ́lẹ̀ àwọn nǹkan báyìí ìkórira yìí máa ń káyè gbogbo àwọn nǹkan báyẹn wọ́n wà á fi kọ́ òdodo ẹlọ́mọ ẹgbẹ́ wà sẹ́kì rọ̀ gbogbo ń bẹ́ẹ̀ ti ń ṣe é pọ̀ látẹ̀yìn ẹ̀ ẹ̀ wọ́n forí jùlọ lọ́dọ̀ ọlọ́mọba yìí kọ́lá ó forí dí yìí tọ́ wà túnbà túbù túnbà túbù ilẹ̀ túnbà tí mẹ́gbẹ̀ yẹn kìí pé tẹ́ ẹ bá wà forí dí ẹ wá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tẹ̀pẹ́ túnbà máa túnbà àtàrọ́ kì ṣùgbọ́n àwọn afọ́sọ yìí pé àtẹ̀tìb àdìkì tọ́ ìtẹ̀tìb àdìsẹ́kìrì so a máa ń ṣe bẹ́ẹ̀ gbà mí ẹgbẹ́ kìí ṣe pé a sọ pé wọ́n pẹ́ pẹ́ pẹ́ ní kíní ẹ lọ́sàn òkè pé pípẹ́ a kàn ń to kíní ẹ bó ti wà kékeré àwọn pẹ́ wọ́n ti wá pẹ́ gbọ́dọ̀ débi kí so súnmọ́ àmẹ́sọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ tẹ̀síìbù kí ni àwọn àdìsẹ́kìrì lọ́sàn kìí ṣe tẹ̀síìbù yẹn lè tààrọ́ ọ̀hún ìpé kíní ẹ ò lè máa pẹ́ ìwé wájú wá foríjì ẹ̀ tó wá pẹ́kẹ́ tó túbà méjèèjì papọ̀ mọ́ra wọn ah, Ọlọ́run ọba mi, ọba aláàánú lòun èèyàn bá tẹ̀ láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ tó kù díẹ̀ tí ó kù tó wá tọrọ àforíjì gbóhùn ọ̀sẹ̀ mà ọlọ́run ti sáà ní rọ̀yí ìmọ̀lọ́lọ́ ọba tí máa káàní ẹ̀yìn tí máa sáàní ìmọ̀lọ́lọ́ so ìròyìn ráhùmà ọwà pẹ̀lọ́lọ́ ọ̀dẹ̀fẹ́ lọ́lọ́run ọba òfin ìròyìn ẹ̀ tí ò fi fún sọ̀rọ̀ ìwọ̀n pé wàrà màtí wá sí àti fún ìlàṣẹ títọ̀ náà ni ìkú ọ̀lọ́dọ́ ọlọ́wọ́ba nígbà kankan ọlọ́wọ́ba ọba aláàánú kọ̀ wá síbi tí àánú ọlọ́run kọ kúlàṣẹ àti kìí àti mùsùlùmí àánú ni ọlọ́wọ́ba ní òbẹ̀lẹ̀ pé ìtòfi oníṣàánú wa láàrin àlọ́pẹ́ kálájú kálàáńgá oníṣàánú wa gbogbo tó fi ìdìtì wa lára yìí tó bá ní kí kàmá tó ọ̀ràn wa èèyàn sílẹ̀ ẹ̀mẹ́ tó bá sì sí ọ̀ ẹ̀ kàn máa wọ pé ọmọ fẹ́ sọ́kọ̀ màsọ náà ni ẹ̀ wọ́n kàn fẹ́ sọ́kọ̀ kọ̀mọ̀sọ náà ni ẹ̀ wá sọ̀rọ̀ wọ́n ti kò sí sọ náà ni <laughs> kí wọ́n nígbà tó bá dé sọ ẹ̀ wọ́n àṣọ ìpàdé wọn pàdé

àyẹ́gára àjálá ìlú kẹrẹ́rì látara bẹ́ẹ̀ ètò ọlọ́ni ṣọlọ́wọ́ bá yẹn àánú ẹ̀ kárí gbogbo nǹkan ṣọlọ́wọ́ ni yóò gbé ìgbà kìá máa ìyẹ̀rẹ̀ àánú máa yẹ̀ṣà rábọ̀ ọlọ́wọ́ bá ó máa wà ní Ọlọ́run ọba, ọba aláàánú ni. Lọ́pìtẹ́ àjọbẹ́rọ̀ yìí mú wípé àdìkẹ́ àwọn nìkan ló wà fún. Ẹgbẹ́ àwọn ọdọ́gbẹ́ ọba àjọkẹ́ ayé ọba àtàkẹ́ ọrụ, Àti rọ̀yìmù ẹni ní gíní ẹgbẹ́ sí díẹ̀ Ramọ́nù, ẹni tí àánú rẹ̀ pọ̀ ẹnì tí máa mú àánú lọ́dọ̀ ẹ̀ tó fẹ́ sàánú. Sọ̀rọ̀ kò jẹun pé pé ọba àjọkẹ́ ayé ọba àtàkẹ́ ọ̀rọ̀. Sọ ọba tí máa ṣe tí máa fún ẹni tó bá fẹ́ sàánú ló gbé ní ọ̀rọ̀ tó fún ní àwọn. Sọ àánú yẹn wá ní òun wá fi sọ́nà méjì náà. Kébà wa náà pé àtàkẹ́ ọ̀run. Àtàkẹ́ ọ̀run yẹn ó di kíni ọ̀. Ààbò kíni ọ̀. Ẹ̀dọ́ bá wù ní ọ̀wà kẹ́ àánú rẹ ti kọ́ọ̀tù lẹ́wọ̀n bá wà nínú ẹ jẹ́ kéèkì òrùbọ́ sínú náà àánú rẹ ti kọ́ọ̀tù ẹ bá mi dé mùsùlùmí tọ́lọ́mọ ọlọ́run ọba ìrọ̀ ìmọ̀ wà ọba tí máa ń ní ṣe ìrànlọ́ ọba tá a sì máa ń nífẹ̀ẹ́ lọ́rùn làwọn apá kan sọ pé wàdúùdù bíi fàúlù rẹ̀ bìmọ̀ọ́nà fàáké wà bìmọ̀ọ́nà màfù. sọ wá dàrú onífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run ọba máa ń nífẹ̀ẹ́ èèyàn èèyàn náà sì máa ń gbẹ́gí lọ ọmọ nífẹ̀ẹ́ ọlọ́run ọba aláwọn ìjọ kan o nínú àwọn tí wọ́n pera ní àwọn fẹ́lẹ́sọ̀ wọn ti ṣáájú àwọn jàmíyà àtàwọn mọ̀tẹ́bílà ah, àwọn ẹmọ́ fi ẹmọ́ fi màwádà àti màhábà ẹmọ́ fi rẹ̀ ọlọ́wọ́ ni ẹ̀rẹ́ wá níbi òyìn ọlọ́run ẹ máa sọ pé ọlọ́run bá wà júùdù ọba tí ó sànyàn lẹ́sàn-án ẹ̀mọ̀ mọ́ ẹ̀dẹ́gbọ́dé lè rùn láàyò ti bú wà láàyò lọ́dọ̀ àwọn mùsẹ́gílà àti àwọn kíni ọ̀rọ̀ àdìjà. Ṣùgbọ́n àkídàtọ̀ alùsúnà wà jàmá Allahu yuhibbu wà yuhabbu. Allahu yuhibbu wà yuhabbu. Ọlọ́run ọba ọba náà jẹ́ kíni ọba tó ṣe wípé ìmá nífẹ̀ẹ́ èèyàn ni. Ọba táà sí máa jẹ́ kíni ọ táà máa nífẹ̀ẹ́ òun náà ni ọlọ́run ẹ̀lú jẹ́ ilé ẹ̀rí tó sọ fún wa ọlọ́run ọba ọlọ́run ni fàtàwọ́fà yà ti ọ̀hú nìkan omen yóò fi bùhó wà yóò fi bùhó bóyá ìgbàgbọ́ ní àyà kùránì ọlọ́run ọba ó mú àwọn èèyàn kan wá yóò fi bùhó wà kí bẹ́ẹ̀ Lọ́gbẹ́ ọlọ́run ọgbó máa nífẹ̀ẹ́ wọn. Kí ni ọ wáyé ti ìgbìmọ̀? Káwọn ní ó jẹ́ gbẹ́jẹ́ kí ni ó tí wọ́n máa nífẹ̀ẹ́ ọlọ́run. Ọlọ́run sọ pé nǹkan tó ń tòkì fún àwọn pàtẹ́lì. Tẹ́lì bá lẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run ọba kí ni ẹjẹ́ kí ni ó ẹ máa tẹ̀lé débi àrẹ́bì bá mú wá fún yín yóò bí mi kú mo lọ. Ọlọ́run ọbọ̀ ṣe kí ni yóò nífẹ̀ẹ́ yín àyà kùránì ti di nǹkan múlẹ̀ ẹ̀wà dáhùn ẹ̀wà ní ìfẹ́ tọ́mọ ènìyàn ó tẹ̀lé ọlọ́run ó tẹ̀lé tọ́lọ́run ó jọ́sìn fọlọ́run ó tẹ̀lé tọ́lọ́run ìfẹ́ tọ́lọ́run ọ̀sán lẹ́fẹ̀ẹ́ àdìsí sáàlì gúnúsà ìṣọ́lọ́wọ́ ọba ọ̀sọ̀ ní yọmọ àkàríbà ó lè la òtìyá náà àrọ́ àìyàtà yòhìbù lọ́ọ́ wà rọ̀ṣúùlà wà yòhìbù lọ́ọ́ wà rọ̀ṣúùlù. Ojú ọlọ́run ẹni bá dùn ọ̀la máa gbé àsíá fún ẹnìkan tó ẹgbẹ́ ó nífẹ̀ẹ́ ọlọ́run ọba àtòjíṣẹ́ tó lọ́run ọba àtòjíṣẹ́ náà lẹ́bí ló nífẹ̀ẹ́ rẹ̀. Pẹ̀lú ukùn tọ́lọ́run ọba ó yàtọ̀ sí ukùn tí àwọn àtàkọ́mọ èèyàn oríṣẹ́rẹ́ mẹ́sàn-án ọjọ́ ọjọ́ sí gbogbo ròyìn tí a bá jọ ní àlejò ni ìgbà ní máànà ó lè gbé ní ọlọ́wọ́ bá ó jìnà ìgbésẹ̀ látara bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá fi fi nǹkan múlẹ̀ ànábì fi fi nǹkan múlẹ̀ ẹ̀yìn wá dé ẹwà níbi ara kàmá ní àkídá sí àkídá ìgbà àkídá sí ó dáa onírúurú àwọn nígbà báyìí so látara bẹ́ẹ̀ so ọ̀nà àdìyí bẹ́ẹ̀ àyà sí àkàyí ó ṣàlàyé fún wa wípé ìdàrọ́ bí rọ́ọ̀tì ìdìbò wájú rẹ̀ àlẹ́bí ọlọ́wọ́ báyọ̀ sọ fún wa wípé tẹ́ ẹ bá ti wá pòlìtì tẹ́ ẹ wá tún bá lọ sọ́dọ̀ ọ̀nà ọlọ́wọ́ báyìí ọba tí ìmọ̀ àṣà àánú ni ó lè ṣàánú yìí tí ó sì yé ní ilẹ̀. Sọ̀wájú òdu ọba tí wọ́n nífẹ̀ẹ́ ni. Ó nífẹ̀ẹ́ kẹ́wò wọn padà sọ́dọ̀. Ọ̀nà ọlọ́run bá máa ń dùn ní. Ti ẹ̀rú ẹ̀ bá ní kí o tó bá padà sọ́dọ̀. Táwọn akẹ́kẹ̀ẹ́ bá di mùsùlùmí. Ìlú ọlọ́run mú wa tán ní. Ọlọ́run bá ó kárí ẹ̀dá àlùkù fún. Ó kórìíra àìsè kìfìrí. Àwọn tí ń ṣe ọlọ́run kórìíra wọn. Ọlọ́run bá dẹ̀ ní ìfẹ́ àmì ìmáà. Ọlọ́run ń fẹ́ ìgbàgbọ́ gbogbo ẹni sì ń ṣe náà ọ̀nà ọ̀bá ní ìpínlẹ̀ wọn kọ́lá mo ṣe àwọn àlejò náà wọ́n wà nílẹ̀. àǹfààní wo la ṣe nínú àǹfààní wo la ṣe nínú àyà yìí ó dàgbà àbí yàtọ̀ sí ti ìfáàdù wa tọ́ọ̀bà sọ fi amúlẹ̀ jù ọ̀rọ̀ ìsìnkú ìfáàdù àti tọ́ọ̀bà nínú àlámàrí ẹ̀sìn ọjọ́ nǹkan tí ó dà púpọ̀ tó yàtọ̀ tó ṣe wá láǹfààní tí àwọn àbá àtún máa ń ṣe àwọn èèyàn láǹfààní ọ̀pọ̀lọpọ̀ wa táwa ní Ramadan tí a bá ti rí ní pé àsìkò tí a rí ní pé ajẹsàárì a lè ti jẹsàárì tán ọlọ́run ti dáa jù tàbí wípé àsìkò sì wà láti jẹ́ wípé kí àlùfáàjà yóò tó lọ ìtọ́jú àjù náà wípé kí a máa sọ pé afẹ́kùnrin ọ̀rọ̀ apá wà á tún gbóhùn ilẹ̀ èdè kájọ kí gbólóhùn yẹn kọjá pé yóò máa jáde nínú wa. sọ torí bí àyà kan nínú pé wà á bèèrè àṣehàárí oúnjẹ sẹlẹ̀. sọ ká máa lo àsìkò yẹn àsìkò dá àsìkò dá ẹgbẹ́ dá bá ti ní tó bẹ́ ajẹ́ta nìkan. sọ kọ́ àfẹ́ tó ti fẹ́ máa kù wọ́n gbára jẹ́ta lábẹ́rẹ́ àṣírí pẹ́lẹ́ ó yẹ pé astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh ká máa sọ gbólóhùn yẹn ó yẹ pé bá àtúntàbí bá wà lọ kí ẹ̀sọ̀wò tá a bá ti ní kí àpájá ló ti ṣe kí ni o kò tí ì jọ ká ní ṣe láìpẹ́ àsìkò kí ni o ṣàlùyẹ láti sọ̀rọ̀ àforíṣẹ́ òjò tó bàtà máa yọra wa pé bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ gan ni dájú ìjàpọ̀ ìgbàlá bá fẹ́rẹ́ tẹ̀kan lẹ́gbẹ́ àríkà ìṣẹ̀ká ìgbàtọ́lọ́pù ojú àrí àpò ọ̀rọ̀ ọ̀gbẹ̀rẹ̀ ọ̀gbẹ̀rẹ̀ ojú àrí Nínú àyàtà àti táyọ̀ láti pé a rí wípé súnmọ̀ èdè pé ká sọ wípé lè tààrọ́ kí ní gbogbo ìgbà. Ìgbà ní ìyá máa wà fún kí ni ó lè tẹ̀lé sí àti àmà mẹ́ṣàn kan àwọn àmì súnmọ̀ sílẹ̀. Tàbí lè wá ọ̀nà sílẹ̀ lókùn sí ìlú. Ìròyìn rámà àti àti sí ẹ̀mẹ́fún ọlọ́run ọba ìfẹ́ àfìdí ẹ̀mọ́lẹ̀ bí ọlọ́wọ́ ọba yóò ti gbú wàyífà ọba tí máa ń nífẹ̀ẹ́ ní dáa sì máa ń nífẹ̀ẹ́ ọ̀nàmì kájìnà sí gbogbo àwọn àtúmọ̀ kìtùmọ̀ kájìnà sí kíní ọ̀rọ̀ ìtumọ̀ kìtùmọ̀ ìtumọ̀ kìtùmọ̀ òun ni pé ká máa sọ wípé ọlọ́wọ́ ọba nífẹ̀ẹ́ yẹn nípa ọlọ́wọ́ ọba sáyẹn lẹ́sàn kéèyàn ló fi sáyẹn lẹ́sàn ní ń sáyẹn lẹ́sàn léèrè ló gbọ́dọ̀ yẹn ẹ̀rọ bá ti ń dàmà rẹ̀ máa yọ kàn máa قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول نعم àwọn èyí ẹ̀rí báyìí ẹ wò bí ànábì ọlọ́wọ́ bá bó ti bá wọn sọ̀rọ̀ wọ́n ni kọ́ọ̀lù ya ṣọ̀háì wọ́n ni wọ́n ṣọ̀háì máa wọ́n ni máa lọ́pọ̀ kẹfì rọ́ọ̀lù máa ọ̀wọ́n náà nígbà bá ní àlìfíkìrù oníkẹ́yìn ọgbọ́n kẹjì máa rí fásitì gọ́rọ́ sí mùtàkà ní kàrà àbí ọ̀wọ́n náà nígbà ìdí ẹ̀ torí ẹ̀ sọ̀rọ̀ gẹ̀gẹ̀ jẹ́ ọ̀wọ́n nígbà ìyàn ọgbọ́n yẹ pítì òní ẹgbẹ́ àdísì mọ̀háwíà mọ́nà bí sùfìyà máa yí lábí ìkáyírá ìfàkè ẹgbẹ́ ọba bá gbé òrè rò ọlọ́run bó fi hàn ní ṣé ọmọ ẹgbẹ́ sì lè ẹgbẹ́ ọmọ bẹ́ẹ̀ náà ọlọ́mọ fàkì ní fìdí ọlọ́mọ fàkì ní fìdí ọlọ́run máa fún alágbọ̀nyé náà ṣe nǹkan tó dáa àwọn ilé tó máa ta torí wọ́n dẹ̀ mọ̀ báwọn gbọ́ yìí ilé ẹ̀ máa bẹ lọ́wọ́ ọba fún wọ́n mọ̀ báwọn ẹwà wọn lẹ́tọ̀ tí wọ́n lò wọ́n ní títí lọ. wọ́n ní àgbọ̀ ọ̀pọ̀lọpọ̀ bí ẹ̀jọ̀ ń gbọ́ yé kí ló ti wò ló ẹ̀bẹ̀ lọ. <laughs> ẹ gbọ́dọ̀ pé àgbọ̀ kẹ̀kẹ́ yé nínú tó sọ ẹ gbọ́ náà ẹ wá fẹ́ tó sọ̀rọ̀ àwọn ìgbà àtàkùn. so àgbọ́pọ̀lọpọ̀ nǹkan nínú nǹkan tó ń sọ àgbọ́pọ̀lọpọ̀ yìí bẹ́ẹ̀ o èyí tí wọ́n gbọ́ yín pé kí ló tún ọ̀fà jáde wọ́n ní agbélé yìí agbélé eléyìí là àgbọ̀ ẹ ẹ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sọ ọ̀rọ̀ mẹ́rin òní ìkàfẹ́sọ ah, náà ni wọ́n kàfẹ́sọ ó yé wọn o ẹ̀yẹ̀ lẹ́yìn ìgbà tó ti ródòdó tí wọ́n ti wá rí wípé ọgbọ́n wo la fẹ́ fi da ọ̀rọ̀ ọkùnrin yìí nù kò sí gbogbo ọ̀nà tẹ́lẹ̀ gbà sí gbogbo ọ̀nà bá wa sọ́lẹ̀ lẹ́la ẹ̀wọ̀rọ̀ tuntun sọ́mọ̀ látẹ̀ kan tó clear tó yé bá ọ̀wẹ́ à ah, wọn ò lọ pé pèsè olówó wọn ò lè sọ wípé wọn náà fún bá wa ṣe kínní wọn ò lè sọ pé ọbẹ̀ tàn wá jẹ ni wọ́n náà fi lè máa ẹgbẹ́ ní wọ́n orí gbogbo kí ní ẹ gbogbo nǹkan tó sọ tó sọ tó sọ wọ́n orí gẹ́gẹ́ bẹ́ẹ̀ jẹ́ tó fẹ́ eléyìí kò ké bá máa sọ nǹkan so àwọn òkúgbẹ́ gbọ́dọ̀ ti rí báwọn àwọn abọ́ ti di nǹkan alákọ̀ọ́kọ́ pé ṣùgbọ́n àwọn kọ́kọ́ ló so bẹ́tà náà kọ́kọ́ ló kí ni ọ ṣùgbọ́n àwọn ọ̀sán mọ́ àyè ṣùgbọ́n àmì àgbọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ ṣùgbọ́n àmì ìjẹ́ ọ̀pọ̀ bẹ̀rẹ̀ kí ni ọkọ̀ bíbẹ̀rẹ̀ ṣùgbọ́n àmì màá nàfọ̀kọ̀hú. màá nàfọ̀hún kàbí ọ̀rùn nígbà wọ́n ní àgbọ̀ kí ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń sọ àgbọ̀yé ṣùgbọ́n àmì ètò ìyàgbọ́ ilé ẹ̀dọ́jà àwọn tó kú àwọn tó bá wà mẹ́rin adájọ́ sọ̀rọ̀ yẹn bá nǹkan àwọn ti ṣubú àgbà lórí ẹ̀mí lọ́la àkọyé àjẹpọ̀ yìí yàrá náà wọ́n yàtọ̀ náà bẹ̀rẹ̀. Sọ̀rọ̀ wá bọ́ síbi ìrìnláàdù kádẹ́rùbà ìkáfà. Ó tó nǹkan láàrin wa o. Pẹ̀lú tó bẹ̀rẹ̀ yìí. <laughs> sọ àárí pé kí ni o dọ̀bí ifá ń lọ́jọ́ láàrin wọn lànà àwọn akásílá wípé àárí ọ̀lẹ ni tó jẹ́ wípé ọ̀lẹ ọ̀lẹ ẹgbẹ́ wọn fún àwọn orí ti máa nàná mú ọ wípé kí ló dé bí wọn fi sọ fún wípé ọ̀lẹ ṣùgbọ́n àwọn tó wà mẹ́tọ́ pé àlè àlè gbàgbọ́ ìdọ̀rífù yẹn náà ni a máa nà pẹ̀lú àwọn gba ọ̀nà sáyẹ́dì ló ti bẹ́ẹ̀ pé bóyá afọ́jú ilẹ̀ kò sí kò sí ilẹ̀ kò sáyẹ́dì tó fi jẹ́ mulẹ̀ sọ kò sí ilẹ̀ tó fi jẹ́ mulẹ̀. tó ló tọrọ bẹ́ẹ̀ ọ̀nà ni pé wọ́n dúpọ̀ kò mọ́ ìtàwọn afẹ́ lọ ní ẹ owó yìí kò sagbára fún ọ tá a bá gbé sẹ́gbẹ̀ẹ́ agbára wa ó tó gẹ́gẹ́ o tábà fẹ́ pọ́ dára fẹ́ ṣe ọ́ lè ṣe dára fẹ́ gbọ́ pé kó fóònù òṣó kẹta lọ. àwọn mọ̀ àrọ́ kà nìyẹn dọ̀ ìyípan bọ̀lọ́dẹ̀ rà á tí máa túmọ̀ kí ni ó àlè ìbíyà kọ̀ǹbíyà èdè òun ní àwọn sọ ní àrọ́ kà kí ni mọ̀ ní pé ó lágbára tó wà ó dẹ́rù bá ń kọ́ṣán ara rẹ̀ o máa tọ́ máa sọ o bẹ́ẹ̀ rẹ̀ o máa tó máa ṣe o tó wọ́n á lè mọ́ nínú rẹ̀ kí lọ́jọ́ lẹ́ẹ̀kejì o kí lọ́jọ́ lẹ́ẹ̀kejì o wọ́n ti ní ọ̀yà ẹlẹ́kẹta. Ọ̀la wà tún kàlá jàǹdà. wá sàwọn fámìlì rẹ̀ àtọ́wà pé fámìlì ó ṣe kí ni ọ̀rọ̀ ó wà very very important wà láwùlà ráàtìkà ó lè báwọn kan náà tó wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n tó gba ìsìláàmù pẹ̀lú ẹ̀ tààrí túmọ̀ ráàtì yẹn náà sí so wọ́n gba Islam. pẹ̀lú rẹ̀ pẹ̀lú àwọn ẹwà àwọn tẹ́ nígbà wọn pẹ̀lú ẹ̀ wọn parẹ́ pẹ̀lú àwọn kan àtẹ́ ń gba ìsìláàmù tí ẹ bá ń ká àwọn ẹbí rẹ̀ ní ẹ̀yọ́ ní divine kí ẹ bá ń ṣe kí ni ọ àwọn ẹbí rẹ̀ ní làrọ̀ jàmùnáàgà gbogbo lábàá wá gbogbo ọ̀gbọ́lẹ̀ ẹ̀bá ń Wọ́n láwọn láàrin ọjọ́ lọ́rọ̀kú. Ọdí wà láwọn láàrọ̀ àtùká kí náà wọ́n ní làrọ̀ jàmù náà kà tí ì bá ṣàwọn ẹbí làrọ̀ jàmù náà kà àbá mú òkú àbá lọ wá àbá wá lé ọlọ́run bọ́ àjò àmọ̀ tó látara bẹ́ẹ̀ wọ́n tún ìjọba ṣàlàyé fún un pé àwọn nǹkan mọ́ ọ̀la ni ó yẹ pé ẹ̀fọn aná nígbà tí wọ́n tún so ọ̀rọ̀ ẹbí náà nǹkan ló gé ní ọjọ́ sí pàtàkì yóò léèyàn lẹ́yìn tó lè pàtàkì ó máa ń wúlò fún yàn ó máa ń jẹ́ ìrànlọ́wọ́ fún yàn ọlọ́run ti sún tànà ní sọ ọlọ́run ọba ó lo ìyọ àbútọ́ọ̀lù ọlọ́run ló bá mi ó ní oṣù kìíní ọmọ ó ní ìrìn lọ́dọ̀ ọlọ́run láti ọ̀la ń yẹ sí so àká òwà sádàfí tó rọrùn ní ẹ̀sìn ìyá so àká òwà sádàfí tó rọrùn ní ẹ̀sìn ìyá so ó ní wọn ò lè lọ́rọ̀ wà lẹ́bí láń tẹ́sí ní ilé ìgbà àbàdà wọn ò lè lọ́rọ̀ ẹ̀ láíláí títí títí tí òwà sádàfí ó bùzọ́ bíbẹ́ o ó lọ lo pílò nínú ilé ìpẹ́ lẹ́yìn tí wọ́n ṣe síbẹ̀ ó ló kàmí ó ti kéde ọ̀hún ó dúró ti ànábì bẹ́ẹ̀ náà làwọn ẹbí ànábì náà sọ bánú mọ́tọ́mù bọ́nà abdulmana wọ́n dúró ti ànábì fún wa sọ wọ́n dúró ti ànábì nígbà tí gbogbo àwọn ẹbí padà ayé tí wọ́n kó lájọ́ tí wọ́n wò ó pé àwọn òní báwọn ànábì fi àwọn wà pẹ̀lú wọn wà pẹ̀lú wọn sáàbí ló bẹ̀gbà díẹ̀ fún wọn tó látara bẹ́ẹ̀ òun náà ní pé kéèyàn ò ní ẹbí ara nǹkan kan sọ eléyìí ó jẹ́ ìjẹ̀rúbà tó ga fáwọn ìjẹ̀rúbà tó ga nì eléyìí jẹ́ nǹkan tó jẹ́ rọ́dìrù fún wọn ìdájìrù fún wọn ìdájìrù ló jẹ́ fún wọn tí wọ́n ń wo ìgbé tí wọ́n bá fi lè pa àwọn ilẹ̀ lóko gbogbo àwọn ẹbí yẹn lóòótọ́ ni wọ́n ọ̀tẹ̀lé lóòótọ́ àwọn ẹbí yẹn làwọn ẹbí yẹn ni wọ́n ọ̀tẹ̀lé ṣùgbọ́n ó gbé dábàá fi lè pa wọ́n jáde mo ti mọ̀ bẹ́ẹ̀ jẹ́jẹ́ àwọn lágbára ti mọ̀ wọ́n jáde ó lè rẹ̀ sí bẹ́ẹ̀ àjọsọ̀rọ̀ yẹn náà fún akẹ́kẹ̀rẹ́ ìgbé wọ́n jáde kẹbí wọn tó yẹ pé ó pọ̀ ẹbí ọlágbára pọ̀ náà. wàlàwàlà wà á tún kàlà wọ̀ bá ṣe àwọn ẹbí rẹ ní àbájegí ní ó àbálẹ̀ ọlọ́kò ní. Wọ́n ní wà máa ń ta àlẹ́ ìnàbí àjí ilé ìsápù ọwà sọ nǹkan tí wọ́n ń wọ́n sọ nǹkan tó ń jẹ́ wọ́n òfò. Ẹgbàá lọ ṣubú tí wọ́n ń lo kí ni wọ́n sọ nǹkan ló ń jẹ́ rọ́jú fún wọn tí ó jẹ́ káwọn ó ti ṣe kí ló execution náà mẹ́fì àbádìpọ́dà nù. àwọn àpò àwọn ìmọ̀mọ́ àǹtà rẹ̀ rẹ̀ wọ́n bẹ́ẹ̀ ní sọ. ẹ̀ẹ́dẹ̀ ni àpọ́nlé lọ́dọ̀ wa ànífẹ́ rárá ọ̀rẹ́ ṣe ẹnìkan tó ń jámọ̀ kankan lọ́dọ̀ wa kó ilẹ̀ bàjẹ́ bàjẹ́ wàmọ̀ àǹtà rẹ̀ rẹ̀ bí àdìyẹ ẹni tó lágbára ló wà lórí ìrìn ẹjọ́ ohun ìjámọ́ kẹ́kẹ́ kí ní ẹgbẹ́ lọ jíjẹ́ lọ jámọ́ àwọn bẹ́ẹ̀ fún ẹwọ́n tó bá ẹwọ́n bá wọn sọ ẹwọ́ bá wọn ti gbé kí ni o ẹ̀sọ́ méjèèjì tó wà lẹ́gbẹ̀ẹ́ ara láti wọ́n ti fáwọn tó bá jẹ́ àwọn ànábí ọlọ́run láti má jù wọn bù nínú ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ àǹfààní tá a ṣe ó dàbí pé àárín nínú ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn kèbèrí ṣùgbọ́n àmọ́ wà ń bẹ́ olùmọ̀ náfọ́ kẹfì rán nígbà lẹ́wọ̀n gbà náà a rí wípé ẹni tí ọba ti rẹ́rì kò sí nǹkan tó kù tí ọmọ lò òun náà ni kọ́ máa lo búburú náà kọ́ máa lo ìdẹ́rùbà yẹn kọ́ máa mú nǹkan tí ò yẹ kó mú má ara wọn ló máa mú mọ́ra wọn a rí ìpele tí ẹbí wà àbáwọn èèyàn kéèyàn bá ní níbi dídáàbò bo èèyàn ìpele tí ó tóbi ní tí ó ṣe lè jùlẹ̀ so a rí báwọn kìtìrí náà ti máa ń ta ìdá àwọn àjọ lọ tí wọ́n máa dẹ́rù bà pé àwọn pa wọ́n so ẹ rí tó o bá tóbi lọ́dọ̀ àwọn èèyàn rẹ tí wọ́n pọ́n lé tó wá mú òdòdó wa káwọn èèyàn yẹ wà fẹ́ òdòdó yẹn wàlá èèyàn yẹ pẹrẹ ni wọ́n sọ ọ́ tó ọba tóbi lọ́dọ̀ wọn tó wá jẹ́ pé kí ni ọwá mú òdodo wa tẹ́lí pé orí òdodo lọ́wà àwọn òsì bẹ́ òdodo yẹ tí wọ́n ti mọ̀ pé èèyàn dáadáa ní ọ̀yẹ̀ tó tóbi ní wà ní àlọ́dọ̀ wọn ìpele ní o ìyẹn burúkú kí ni kí ni wọ́n sọ ní ọlọ́rẹ̀ yẹn pẹ̀lẹ́ àwọn náà tó ní pé kí o òbí kẹta lọ́dọ̀ wọn lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ wọ́n pé kí ni o Number one, number two, number three, number four, number five, number one. Yeah títí wọn ti kéde pé wọn fẹ́ràn jáde wọn ti wọn fẹ́ràn jáde náà tàbí lọ́wọ́ wọn lọ bí wọn ti ń gbúrò kan tó ń bọ̀ sí ìjà ọ̀rọ̀ wípé ṣé obìnrin ẹbí lọ bí lọ ọmọ wọn jẹ wọn rà pé ìjọba ló lè fún wọn wá ní kéde àwọn abẹ́ yorùbá táwọn wá ti kó gbàgbà àwọn fún ọmọ yẹn ọmọ ìyá yìí nígbà tí wọn fún ọmọ àwọn ti jẹ obìnrin tó ti bẹ̀rẹ̀ tó jẹ padà. Thank you.

Náà ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè tèmi nígbà tí o pè ẹ̀ ń tí mò ń rán tí o máa fẹ́ béèrè pé àwọn àwọn ìgbà tó mú láwọn ìṣe tí mo fẹ́ bóyá èèyàn ń bàbàrà èèyàn tí wọ́n wọn lé èèyàn bí dáadáa sí i ìgbà àwọn ilé ìwé wọn ní ìlú ìgbọ̀nfẹ́ ọmọ tẹ̀ sátán ìṣèjọba

Yọ ìbéèrè alákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n jẹ́ olóró wọ́n kéde wípé kí ẹ̀nà kankan kó mọ́ jáde. Àwọn tí wọ́n jẹ́ olóró wọ́n kéde ẹ̀nà kankan kó mọ́ jáde àwọn tá a jẹ́ mùsùlùmí ó láwọn step tó yẹ ká máa gbé èmi gbégbà kí nǹkan bá tó ṣẹlẹ̀ tán òun ni a tó máa gbé ẹ̀. step tó yẹ ká gbé nínú ìta wà yìí ó ní nǹkan ṣe pẹ̀lú ọlọ́pàá ìṣọ̀gbọ́n tẹ̀lé tẹ̀lé torí pé òdìlẹ̀ ìdílé ṣe láwùjọ wa tá yìí ẹ̀kàn lè sọ pé ẹ̀nà ọlọ́pàá nígbà tí ọlọ́pàá ń bì kan pẹ̀lú yúnífọ́ọ̀mù nígbà tí ẹ̀nà pẹ́sidẹ́ǹtì nàìjíríà tó ìròlé lọ skọ́ọ̀tì kátó wá pé bẹ́ẹ̀ àwọn tó tún jẹ́ àwọn tó tún rí báwọn náà tó jẹ́ àwọn ọlọ́pàá tó ìta ní wípé ètò tí wọ́n bá máa fi yanjú kan láwùjọ wa àwọn náà gbọ́dọ̀ máa yíjú tí wọ́n bá dídí ní ká àbá ìgbésẹ̀ ló ti ṣe bá jẹ́ so àbíjọba bá bá ń fọwọ́ sí aláàdìsí ó ti so ẹsìn kò sọ pé ká lọ máa ṣe nǹkan tó jẹ́ wípé àwọn àgbẹ̀gbẹ̀ máa ń gbé ó máa ní ìdìsí wàhálà ẹnìkan ní ẹ wá pàdé wa bẹ́ẹ̀ ẹ bá wá kí ni àwọn apáni níjà ni àwọn àbá lọ bẹ̀ bí aláìmọ̀ náà ni. tó àwọn tó bá ń dúkùkù máa wá ayé láti tẹjọ́ wọn sùn àjọ ní ìlú ìlú dẹ̀ ti lófin àtúmọ̀ní lọ́yà àtúmọ̀ní gbogbo títí ní ẹ̀rọ tó ń ṣẹlẹ̀ ló ti yàn kò ní jẹ́ wípé ẹgbọ́ kínú ẹ̀wà dákẹ́ tí wọ́n bá yẹ̀ ní dákẹ́ rẹ́ tó lọ́wọ́ àwọn ẹ̀bá ìwọ náà má lágídí sọ́kọ́ ọ̀fẹ́ ṣe ìkẹ́kọ̀ọ́ lágídí sọ́kọ́ ọ̀fẹ́ ṣe ìjàmbá ọ̀pá mu tó ọ̀pá máa ra tó lọ́kàrà bẹ́ẹ̀ ní ìmọ̀kúndì ṣẹlẹ̀ o ẹ̀bẹ̀ sàlàyé yẹn àwọn tó jẹ́ mùsùlùmí ẹ̀kún wọn ti lọ́kọ́ mú ìgbésẹ̀ tó lọ́wọ́ gbègbè tẹ̀ kò sí ìjọ tí ìyẹn fẹ́ẹ́ fi ju pé kí ó tó wá ní pé irú kaba bá wà kẹ́yọ̀ káwọn yẹn lára mú tó bá wá bẹ̀yìn sí ní rẹ̀ àdúrà lè fi gbèsè fún ànọ́dá táì rí irú ọmọ bá àti kí ni o ọmọ bá àti ọ̀kọ́ tó ló jẹ́ pé ó dáa. ẹni tó lẹ́gbà tí wọ́n ti wá pọ́sí mọ́sálásí ni wọ́n ti lọ wípé nàbà dé nàbà bẹ̀rẹ̀ sí ní nàbà lọ àwọn èèyàn tí ìbá pọ̀ pọ̀ láti lo àwọn èèyàn tó bá wà níbi tí ìlọsí ìdọ́dọ́ rẹ̀ ìsinmi tí ó wà ìjọba wà wípé èrò tó ń kú alákọ̀ọ́kọ́ ni pé ó lásìkò ètò ń kú lọ́wọ́lọ́wọ́ yẹn ó lẹ́gbẹ́ àsìkò rẹ̀ sí ìtọ́ ìwọ gaga fún ara rẹ̀ sọ yóò sọ lásìkò ti ní àmà àlàkù tí wọ́n gaga bá bàjẹ́ fún ara rẹ̀ lẹ́sẹ̀ náà ó tó sì yẹ káríwọ̀ gaga bàjẹ́ fún ara ẹnìkan ń pè mí láti mọ títí o ẹjẹ gbé fóònù iná ó ti bẹ̀rẹ̀ wọn lọ apá fóònù yẹn tún ẹjẹ gbé fóònù títí bá mi jìnnà ẹlẹ́sẹ̀ náà wọ́n kẹ́kẹ́ lọ́ba mi yẹn jẹ́ fún àwọn láti jìnnà tó o sì gbé ọ̀dá nǹkan ọwọ́ gẹ́gẹ́ ni ọdún wa bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ fara ẹlẹ́sẹ̀ náà. ọ̀sẹ̀ ní ìjọba ju agbára rẹ lọ lórí ìrìn àtàkùn mẹ́rin tó bá já kúrò bẹ́ẹ̀ ọlọ kírun rẹ̀ níbi uziru là ń sọ ní ìṣẹ̀lẹ̀ ẹbí ọba lè kírun nínú àsìkò rẹ̀ à ń sọ̀rọ̀ kí ni uziru yóò kí dásìkò ẹ bá lọ ojú kan wá ní bẹ́ẹ̀ lè jù yàn lọ èrò ìsàmì bọ́ọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ wá jókè mọ̀ kírun lọ ẹ máa sàmì lọ́dà gbogbo kílẹ̀ báyìí sọ ẹ máa sàmì ní àdá gbogbo dídáǹkì ìjọba àwọn wọ́n ti wọ́n lè yọ jàká fún ọmọ tí wọ́n lè yọ àjàká tí wọ́n lè yọ fún ọmọ. So àjàká àdó bàbá ò lè yọ fún ọmọ rẹ̀. Ọ̀pọ̀ ò lè yọ fún ìyàwó pípé ìgbàká rẹ̀ wà lórí. Òun ló lẹ́tọ̀ọ́ fún wọn lówó tí wọ́n fi ṣe bísí ẹ̀ lọ́pẹ́ ẹ̀rọ pé láti jẹ́ pé ìjọ ẹ̀kọ́ ṣe ọwọ́ abẹ́ ti ṣe tó lè sàánú lè fún wa òun náà ti pé wọ́n ṣe ṣe ó fẹ́ bá wọn ṣe ìdí ẹ̀ ti kọjá àlà wọn ṣe ṣe sọ wọn fẹ́ bá wọn ṣe ṣe nínú ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ọ̀gbọ̀n bẹ́ẹ̀ wọ́n fẹ́ ṣòwò wọn fẹ́ ṣe ṣe. ẹ̀wọ̀n gbàdúrà wọn bẹ̀rẹ̀ ìgbẹ́ kóbìnrin kó lo oògùn fún Ramadan láti lè gba Ramadan obìnrin olóògùn fún Ramadan láti lè kíní ọ láti lè gba Ramadan. Kò sí kàtó burú bẹ́ẹ̀ bá jẹ́ pé oògùn yẹn ò ní para tó bá ti jẹ́ pé oògùn yẹn kò ní para. Ẹgbẹ́ gbogbo yóò bá pa lára. Bẹ́ẹ̀ náà jẹ́ pé Bẹ́ẹ̀ wọ́n gbàna wá bẹ̀rẹ̀ wípé wọ́n kọ́ mú kọ́ ìdá wá, alákọ̀ọ́kọ́ ni pé kọ́ ìdá òfin ṣe àdíṣe òun. Ẹni pẹ̀lú ọ̀gẹ́gẹ́ bá mú kọ́ ìdá ṣe òkùsù ní àwá, gbogbo kọ́ ìdá kan wá dáwọn afá aṣọ Àwọn afá wa gbìyànjú láti gbó pé ààrẹ kọ́ ìgbà máa ń sábà fún kan tó bá pọ̀ sínú tó bá wà gáàdì a lè fún kan tó pọ̀ a lè fi yanjú kan pọ̀ pẹ̀kẹ́ àwọn kan bí wà rẹ̀ pé a lè fi yanjú ẹ̀ zakatu gitiri ní ti ìwà tó ọba ìjọba rí kó mú ọ ojú ìjọba rí kó ní tó fi dẹ́gbẹ́ lẹ́yìn ìdílé ẹ̀yìn bàtà kírun tán lórí rí yọ sọ́dà kọ̀tọ́ ẹ̀yìn ìjọba ẹ̀yìn yóò ní ara ọ àdìsí ti wá ṣòkọ́ ilẹ̀ iṣẹ́ àdìsí àdìsí jùlọ ní ìpín jàǹdàjàǹdà ló gbé lọ yóò jùlọ ẹgbẹ́ pé ìrún náà àwọn àfáàsọ fún àgbẹ̀ sásìkò rẹ̀ bá ti lọ àwọn tó bá ní kúndínlù wọn ni kí wọ́n fi padà àwọn tó bá ní kúndínlù wọn ni kí wọ́n tọrọ tún bá bá àwọn afá kan ti ṣùgbọ́n bí gbé àwọn náà fi padà lẹ́nu àgbà náà wọ́n wá sọ fún wa wípé àwọn èèyàn kan wà ní ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá wọn ẹ̀dá ni ramadan ẹ̀dá tó jẹ́ wípé tí àwọn èèyàn kan bá ń wá ìfẹ́ lọ́dọ̀ wọn pé wọ́n wà fẹ́ lọ́dọ̀ wọn wọ́n á wú àwọn àwà kan pẹ́pẹ́ ẹni tí ó lọ bá wọn gan yóò fi ọlọ́mọdé lọ bá lágbájá ìmọ̀ràn ó máa ń sábà àṣẹjù ṣùgbọ́n ìta nínú àlejò àwọn adájẹ́ mùsùlùmí wò fún wà ìsìláàmù ká má ti kó bàjẹ́ àdámọ́ wà lára ẹ̀dùn ẹ̀kọ́ ọlọ́mọ bá ti pín ní o tó dá máa wà wà bẹ́ẹ̀ ìgbìlá náà sọ̀rọ̀ àdámọ́ wà tó jẹ́ pé nígbà pé lè láti fẹ́ni tí wọ́n ṣe ó wà lára

mọ̀tẹ́ ìlú tún sàmì fún àwọn kẹsàn nígbà mi bẹ́ẹ̀ ní ní ti abẹ́lọ kí òun ní ti báyìí adébíkà gbẹ́ sàlùwàrà èyẹ lérú ẹni bẹ́ẹ̀ tí ó sì fi omi tí ó sì dùn lọ ìlú kò pé ah torí pé ilé sáyà ti jà rẹ̀ ní àwọn àgbà pé ẹni ẹni ìgbà tó jìyàn lọ́kàn pé ó jà balagba jìyàn lọ àbó ẹjọ́ kí náà ó pa ní lọ́ máa fẹ́ lọ́kàn ọ̀rọ̀ òkè mi rọ̀ pé mi lè sọ nínú ìdáhùn ìdíjì èèyàn náà máa ṣọ́ra pé kí èèyàn náà mọ̀ ìjọra èèyàn ẹlẹ́gẹ̀ẹ́gì ni pé èèyàn gbọ́dọ̀ máa wò pé nísìnyí ó ti ní bọ́dọ̀ ti jẹ́ nìkọ̀ọ̀kan ó dẹ̀ fẹ́ bá lò ó tó ó dẹ̀ lórí pé ó bàjẹ́ bàjẹ́ pẹ̀lú pé ẹ bá rí ẹ kọ́kọ́ tí ó àlejòra wọn lọ àtìròjòra wọn lọ ẹ mọ́ sọ́dí ara yín láti lè bàbára yín kí náà wá sọ́dí àwọn èèyàn láti báwọn èèyàn lò ìwọ gẹ́gẹ́ padà lọ kírètì business card ẹgbẹ́ wọn sọ wípé náà eléyìí tó máa sọ lẹ́gbẹ̀ẹ́ pé kíní kan wà lọ́wọ́ ìgbà tí ẹ̀ wọ́n gbẹ́ lọ́sọ̀ bẹ́ẹ̀ lọ́sọ̀ ìgbà tí ẹ̀ ní bá wọ́n ti lọ́bẹ̀ẹ́lì kọ̀ọ̀kan lò pẹ̀lú ló bá ti mọ̀ bá lò dáadáa bá mi dáadáa tó fẹ́ ìjọmọ ìyá islam kò lè dáadáa. tó wọ́n béèrè nípa ọ̀rọ̀ tó jẹ mọ́ bíi ìrún ọjọ́gbé tẹ́lẹ̀ yẹn béèrè lẹ́nu ìrún tó bá jẹ́ onírìn àjò kí ìrún rẹ nínú mọ́tò tó bá ní pásítọ̀ bẹ́ẹ̀ lọ ṣé bó bá ti rọ̀ ọ́ lọ́rùn kò kí ìrún ó yẹ ká ti pọ̀ lọ́mọ lọ́wọ́ nínú ilé ó tó wá jẹ́ pé wọ́n wà ní pílẹ̀nì kí ìrún rẹ̀ tó bá ti pásítọ̀ bẹ́ẹ̀ tó wà ní tó bá ní kọ́ ọkọ̀ jù sí tó bá ní kó fi fẹ́ àwọn tó bá ní ẹgbẹ́ tí òun bá gbára rẹ̀ bá ti mọ nígbà tàbí òun bá ti fẹ́ lọ. ọ̀làsìkò òun bá wà tó o sì lè fi ìdòrò ẹ̀yìn. bá fẹ́ lọ tó sọ ìwà nínú mọ́tò yẹn kálẹ̀ tó jẹ́ public bus àwọn obìnrin oní tọwọ́sọ wàràwàrà láwọn. ó sì ń dọ́jọ́ báwo nínú òru wọ́n bá jókòó ló mọ́ta láti ẹ máa kírun ó sì dọ́jọ́ pé wò ó yúrù obìnrin sí nílẹ̀ ìrírí kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ kọ́dà kò sí gbogbo ara rẹ̀ ni, omi kankan ti pẹ̀lú òkú sí náà àbá àti sọ bẹ́ẹ̀ pé ẹ̀ẹ́dẹ́ ọdún nílẹ̀ Àwọn onígbẹ́gbẹ́ kí lọ́wọ́ ọba rẹ̀, onígbẹ́ kí ó fọ́jú gẹ́gbà bí ìgbọ́jẹ́ wípé ibi tó fi ráyè láti kírun. Bóyá bí kan wáyé rẹ̀ tó ráyè láti nàró, àwọn tó gbogbo ẹni kúbẹ̀, nàró tí ẹgbẹ́ ti ráyè láti lè foríkalẹ̀ oníkalẹ̀ fún kírun rẹ̀. Onígẹ̀gẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ onígẹ̀gẹ̀ ti pẹ̀lú. Ẹ̀yìn kàfi ti yí má ní gbẹgbẹ́ à, ìtò akírun ah, nínú omi sí ìbáyà, ìtàkùn lára àwọn ìtàkùn ẹgbẹ́ ẹ̀rígbò mi ẹ̀wà lọ sí ẹ̀wà ẹ̀rígbò mi ìjọba ní kékeré ẹ̀rọ fún mi ẹ̀rọ ẹ̀rígbò mi ẹ̀rọ ẹ̀rígbò mi ìdẹ̀dẹ̀ kírun bẹ̀ pẹ̀lú pẹ̀lú gbogbo ìyàlẹ́ ṣe ní ìdí ni ọmọ náà fi wà láti kí o. sọ kọjá wájú mi. Ah, tọ́ba dúró wájú mi ní kò bá wọn. ọkọjá wájú mi ló bá wọn. ẹ̀sùn gbọ́dọ̀. Kò sí kankan tó wà ní ìsinmi ẹni tí lórí ìgbà wà lánàá ní tó wà mẹ́. Kò sí ìkíní wájú ẹ̀ kò sí ìkíní ẹ̀ kò sí sí ìkíní kankan mẹ́. Lẹ́bà yóò fọkàn yóò máa ṣe ìgbọ́ọ̀mù. Wọ́n ṣe kí ìrọ̀jọ́ ẹ máa kírun tẹ́ ẹ bá rìn lọ ẹ máa kírun tẹ́ ẹ bá rúkú ẹ máa kírun tẹ́ ẹ bá yóò fi kírun yóò yóò yóò yóò ṣe kírun pé tẹ́ àwọn àwọn amátò ó lè ṣe bẹ́ẹ̀ náà lórí ibi pẹ̀lú amátò yẹn ṣe pé ó ti bá káwọn ló dẹ̀ wọn kírun ló àtẹ̀rí ẹ̀ bá ní àbájẹ́ ẹ̀ kí n tó bẹ̀ kí kò tó nira ní gbogbo nǹkan náà sọ wọ́n dì í wọ́n dì í wọ́n dì í báyìí wọ́n dì í lọ́bì kan ráì yóò kírun yóò kírun pẹ̀lú ẹ̀rí sàlọ́lá sínú bá tó yóò kírun ó sì kàwọn ẹ̀rí sàlọ́lá kẹrin ó sì kàwọn ẹ̀wẹ̀ ó sì lọ́lá sílábà sílé kírun ẹ̀ ọ̀sàlọ́ aláyé lọ́kàn kò dé kiri tó lọ́bọ̀ tí fọ́nà ọ̀mà rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ó ti Now, Ṣé agbára wọn bẹ̀rẹ̀ ní pé nípa àwọn ọmọ tó máa fi wíṣìrì yẹ? Kò sí ìjọba burú tí wọ́n fi wíṣìrì yẹ. Ìdáni ti sọ fún wa kò sọ pé kó fi wíṣìrì. Wọ́n ló máa parí pẹ̀lú àwọn ìkọjá ìdáni ti bá sọ. Kò sọ pé tó bá tú wíṣìrì, ọ̀dọ́ mọ́ fi kò sọ pé kọ́. Ó dàgbé ìjọba yóò mẹ́rin pé kọ́ mọ́ bá a máa fi máa múlẹ̀ kí wọ́n bá kírun parí tó bá kírun parí mọ́kànlá kírun parí kọ́ bá tún wíjì ní ẹbá kí parí ẹ̀fìdínláàdáyò àwọn mọ́bí olóòdẹ̀kẹ̀ tó fi ìgbẹ̀. tó ẹ̀yà àwọn tẹ́bẹ̀rẹ̀ fẹ́sìn àyẹ̀rí wọn bí ọ́sọ ìgbẹ́ ráàmà tó wà bẹ̀rẹ̀ ìgbẹ́ bọ́yá ìgbàtẹ́lẹ̀ tẹ́bẹ̀rẹ̀ fẹ́sìn àyẹ̀rí So, if they ask, I'm about to ara rámà ní pé kọ́lọ̀ ọ̀hún bí ẹ̀ṣẹ̀ kò ń kẹ́ láti tún bá ní ìná ara rámà ní kọ́lọ̀ ọ̀hún bí ẹ̀ṣẹ̀ kò ń kẹ́ láti tún bá ó fi kèfèrí lọ́wọ́ pé àánú ọ̀rọ̀ ọba òjìní ó wá sí àbùkù tó bá lọ́wọ́ kèfèrí ọlọ́wọ́ fi sọ́jú ọ̀rọ̀ gbogbo tún bá tó tààrí lọ́wọ́ mẹ́ tààrí ló kí ní ẹwà fún ìdínà lẹ́wà ti rí ìrìnà gbé lọ́wọ́ fún ìdí mo fi ní kẹ́ ẹ̀ tú bá ní kẹ́ wá kò ní jì ní pé nítorí ẹgbẹ́ ọlọ́wọ́ bá ní kẹyìn tí kẹtùmbá ọlọ́wọ́ bá yóò kẹyìn tẹ bá ní kí ni ọ̀rọ̀ ẹ̀bá tó wọ́n ẹ̀kùn ìdáhùn gbogbo rẹ̀ láti àwọn obìnrin. ó ní ní ṣẹ̀rí àkọsí Islam kọ sí ìdìbàìsìn ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ẹni tó jẹ́ wípé ìdílé wọn ò gbẹ̀sù yìí lẹ́yìn kí bàbá wa kú tí wọ́n wá dé àkàrà ibò náà ti ṣe ìlú ti kọ̀ fún wa àti pé ibò lè fi sára fún bàbá yẹn ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní kí ni obìnrin ó lè fi tẹ̀sẹ̀ fún ọkọ tó yẹ búwà rẹ̀ sí wà kẹrin tó yẹ kí omi rẹ̀ dùn ní gbogbo ẹ̀ dáadáa pé ṣe lẹ́yìn àdúrà kí ó ti ṣe fún un. Náà, léèrè rẹ̀ ọ̀tá owó ẹ̀rẹ́ lẹ́yìn o. Ìbéèrè àkọ́kọ́ sọ easy buy àwọn tí ó mọ̀ nípa rẹ̀ wọ́n ní program ẹnìkan wà tó jẹ́ pé náà máa kẹ́kọ̀ọ́ wa bẹ́ẹ̀ náà ta fún òní ní ìwọ̀rùn tó sọ máa wí pé ìsìn ìtàkùnjà àwọn kan èdè àwọn tó ta fóònù yẹn gẹ́gẹ́ ni wọ́n ṣe àwọn èèyàn kan ni wọ́n ń sọ pé àwọn ni wọ́n máa pé bí ẹ bá bẹ́ẹ̀ ṣe ní bí bàjẹ́ lọ́dọ̀ yẹn wá lọ pẹ́ nìkan wá àwọn yẹn ló ń gbówó kalẹ̀ tí wọ́n ń gbé ìjọba ìjọba yáyàn lọ́wọ́ kí wọ́n fẹ́ fi gbé ọwọ́ lórí gbèdè kan sí lọ́dà tẹ́ bá délé tẹ́ bá délé sọ bẹ́ẹ̀ fún àwọn tó ta fóònù wọ́n jẹ́ kọ́ lọ pẹ̀ nìkan wá ẹ̀dá lọ pé wáyẹn àwọn ni wọ́n fi ní ẹ̀ṣọ́ sọ wọ́n yóò jókòó lọ́tọ̀ sọ wípé àwọn ní lẹ́yìn náà bá débẹ̀ tó bá wá débẹ̀ ṣùgbọ́n àwọn kó padà wá wá ní ìṣọ̀kẹ́ lọ́dà òkè ni ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ ìlú náà ní pé wọ́n wọ́n ti láwọn fẹ́ sí gẹ́gẹ́ ní pé òní bá wọn já sí náà ní òní bá wọn já sí irú àwọn àwọn sọ wípé sọ́dákọ̀ kò sí nínú ìsìláàmù kódà àṣọ wípé ààrẹ fi àkàrà sí sọ́dákọ̀ ṣùgbọ́n sì gbọ́ yé sọ́dákọ̀ bẹ nínú ìsìláàmù sọ́dọ̀kọ̀ àlefún ìjẹsí ṣùgbọ́n ó níbẹ̀ ẹ̀yìn kan kú ọjọ́ kẹta wọ́n gbọ́dọ̀ dì àká àbí títí ń kú yìí wọ́n gbọ́dọ̀ dì àká ọjọ́ keje wọ́n gbọ́dọ̀ dì àká forty days wọ́n gbọ́dọ̀ tẹ̀ka láyìn ojú eléyìí ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ tó sọ wípé dandan wọ́n gbọ́dọ̀ sóúnjẹ ẹ̀sọ̀ sọ pé dandan ẹ gbọ́dọ̀ sóúnjẹ kò mú kẹ̀kẹ́ wá pé ẹgbọ́dọ̀ bí aká kò mú kẹ̀kẹ́ wá pé ẹgbọ́dọ̀ sí báyìí tó ìtòwò ẹ̀kọ́ ìjà àwọn èèyàn lórí òun láti sọ́dà kan tó sọ ìjà àbá fún sọ́kọ̀ tó kọ́kọ́ ti darí à ìjọba àti tó yẹ pé òkú gangan ló fi ṣe ẹlẹ́kùn tó òkú ẹgbẹ́ ìbò gangan ló fi ṣe kí ní ẹlẹ́kùn tó kú tó oní ọ̀dọ̀ máa bá tó abẹ́ wọ́n gbà wípé ẹni tí ó máa ṣe sọ́dá kọ̀ òun náà ní pé lórí gbé kí ni ọmọ òkú ọ wà nínú kásìmù sọ́dá yẹn sọ́dá kọ̀ fún òṣèlú òṣèlú kọ̀ jáde àgàgẹ́ òun náà ní kó dé lẹ́lẹ́ ewu wọn ló kún náà nínú mọ́yù ìtàpá òun tí wọ́n ní kọ́ ẹ̀kọ́ ọba wá mímọ́ lẹ́yìn àwọn wọ́n náà ní sọ́ọ̀lì ẹni tó ní kẹ́ẹ̀kọ́ máa bí mọ́ lẹ́yìn tó ṣe lẹ́lẹ́ gbogbo ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ bá ṣe tó oníkù kága fàdúrà àdúrà òkú níbù kàkà sí wọ́n kẹ́ra mẹ́ sọ́dá pọ̀ gẹ́gẹ́ kí ní gẹ́gẹ́ pé àbọ̀ òṣèlú ọ̀dá pọ̀ àwọn òṣèlú ó ti náwó yàrá àwọn òṣèlú ọ̀dá pọ̀ àwọn òṣèlú àwọn òṣèlú àwọn òṣèlú pọ̀ oníkù kága fàdúrà wọ́n máa lọ́wọ́ ìgbàdúrà ni kò sábà kẹ́lá sọ́nàkọ̀dá mi lọ́tọ̀ àdúrà mi so àmì àdúrà mi bìí so kátàdúrà mọ́kù eh, eh, àmì ti lóòwò ọdún ikọ́ àwọn ìpín nínú ìwà ìyáwá ìmọ́tàkálà bẹ́ẹ̀ tí ọdún ìgbà lónìí Ọlọ́pàá bẹ́ẹ̀ ọ̀nà ní wípé ìmọ̀ ṣàdúà òun ni ká ló jẹ́ méjọ. Ṣàdúà fún kùn rẹ̀ oríṣẹ́ kí ni o olóòjẹ́ ìjọ ìjọba wá wò rí pé ọbẹ̀ ṣe ìjàpọ̀ sí ìjàpọ̀ tó lè ṣe wọ́n tó jọ mọ́ ẹni o ilẹ̀ wọ́n tó jẹ́ ọmọ ọgbọ̀n tí wọ́n tó lè ṣe tó lè pé o lè ṣe ìdáhùn rẹ̀ fún kí ni o fún òbí rẹ̀ bẹ́ẹ̀ ni kò lè báyà sí ọmọ nìkan tó bá wà ní kí ni o bí ká sí ìgbésẹ̀ ẹ̀yìn rẹ̀ ló bá rẹ̀ So lẹ́yìn you àwọn I will fi di ẹ̀gúnlẹ̀ wọ́n lè bá fi hàn jì you. jẹ́ náà ó fi di ẹ̀gúnlẹ̀ àwẹ̀ tó bá jẹ́ wọ́n lè bá ta ẹ̀mí jẹ́ ẹ̀gúnlẹ̀ lẹ́gbẹ́dà mara ẹ lórí pé àtàbọ̀dọ̀ máa tẹ́ òkú kaba tuntun pé àbọ̀dọ̀ ah, máa ti sọ́dà pọ̀ nílẹ̀ lókùnrin òkú yóò tuntun ká ah, ìwà nílẹ̀ sọ́dà kọ̀ òkú àdórí ẹ̀mí ẹ̀ lómi gbé àá ìbọ̀dọ̀ máa ti sọ́dà kọ̀ wọ́n ti àdúrà fún gbogbo àgbàdo wá kí n gbẹ́ òsì ní

bá àwọn obìnrin kan ló jáde jẹ náà sọ́dọ̀kọ̀rọ̀ bẹ́ẹ̀ òun náà nígbè a sì sọ́dọ̀kọ̀ a sì bóyé so àwọn afáàlẹ́ lẹ́bẹ̀ gba owó lọ́wọ́ àwọn èèyàn àwọn kan sọ́dọ̀kọ̀ ti jọ́ ẹ̀jẹ̀ sọ́dọ̀kọ̀ ní o ìgbẹ̀jọ asọ́dọ̀ wa ìgbẹ̀jọ asọ́dọ̀láti ẹ̀rẹ́ ní símọ́sọ́láti ẹ̀rẹ́ àgbèjì mọ́sọ́lá gbogbo àwọn àtìmáyẹ kéèṣe wá àti dáná kí máa ṣe sí òkú àìsí òṣèlú ẹ̀yìn pé àwọn sọ àábà ẹlọ́rọ̀ àgbèjì mọ́sọ́lá ti dáná ní ònílẹ̀ àgbẹ̀láyà nàbí ni ẹ̀rọ rẹ̀ ní tìmọ́tọ́lá sí ẹ̀rọ ṣe kìíní kan láì yóò ṣe wọnú àti bá tí wọ́n ló dá yóò ṣe rú àti bẹ́ ẹ̀rẹ̀ rabani náà àlejò ṣe rú àti bẹ́ ẹ̀tọ́ àwọn èèyàn lẹ̀ tí wọ́n ẹ̀tàbí àbókù ìbàdàn bá ní kọ́rọ̀ yìí lọ́rùn ẹ̀sìn sọ́ra àwọn ẹgbẹ́ ọ̀rẹ́ bẹ́ẹ̀ àwọn kọ́rọ̀ ṣe kìíní lórí láti fẹ́ jọ ọ́nà kí ni láti fẹ́ ọkọ̀ tó wà responsible Òkàkùrù eh, àwọn ọmọ bílẹ̀ tó pọ̀ dáadáa sí ibi ní ọ̀rẹ́ eh, yóò bèèrè ọlọ́pàá ìpàá àtàrò tó jẹ́ orí tó ga jù ẹ̀ ẹ̀ẹ́dẹ́. Tọ́kùn tó wà ní ọ̀rẹ́ ìsọ́jú responsibility rẹ̀ jẹ́ bá ẹlòmí náà tó gbádùn rẹ̀. Kí á rí rẹ̀ jẹ́ kẹ́lòmí náà tó gbádùn rẹ̀. Ọmọ jẹ́ jẹ́ wọn nìkan. Eh, Ìjọ́ jẹ́ ọ̀lá orí ńlá ni ọlọ́pàá Thank you.